pẹ̀lú ọ̀rẹ́ ah, má bínú má bínú ẹ ní flat ni ah, of course ah, mo ti ṣe mo ti ń bọ̀ mo ti wà lọ́nà <laughs> má bínú má bínú eh, alpha àwọn girls ńkọ́ ṣé gbogbo wọn ti wà ń bẹ́ẹ̀ wọ́n ti dúró eh, kò sí wàhálà èmi náà máa tó jọ yín sìn eh, <laughs> ẹ má wọrí ẹ má ṣe fàájì lọ on me on me eh? ok èmi náà tẹsẹ̀ mọ́rin ẹ̀sìn ṣe ti gbọ́ màá bá yín bẹ̀ ẹ̀sìn alright darling <laughs> ó dàbọ̀ ah àwọn ọ̀nà tí ò da yìí náà ni problem ẹ eh. gbogbo ẹ̀ náà ló ṣe jagajaga yìí. orúkọ àlùwò mi dání bí n bá gbé báyìí háì kó tó dúró ìjọ mi méje ló má ti dúró á ní mo fẹ́ bòmí o mo fẹ́ bòmí o. ẹnu ẹ lọ́wọ́ bí ẹnu ẹ dání ah, ah, kí ló ń ṣe ṣé wọn nìkan ló wà lábúlé yìí ní wàhálà ọ̀la wàhálà táwọn ẹ̀fẹ̀ sọ wà ní ìwà tòkèlè yìí ni kí ló ń ṣe kí nìkan tó ń dẹ̀ láàmú gan-an ó wá ìsìn tí ó mo ń sọ fún ẹ lábẹ́bẹ́ ṣú ààrẹ ṣú ààrẹ o bí mo yín sọ fún ẹ yẹn. ìyá mi kò lè yé yín ẹ lè yé yín rárá ṣẹ́rí ohun tá fẹ́ ṣe tọ́kọ́ lọ bọ́ sí ni ìgbàdo burúkú lẹ máa wà ẹ máa ṣe ìjàṣọ yìí ó gbàṣọ tútù tútù ó lẹ máa wọ̀ ilé mi ní àdúgbò báyìí bóyá máa dúró rè tó máa rí gidi mọ́lẹ̀ báyìí lẹ́yìn lọ́ máa múlé balẹ̀ màá tún wá kọ́lé bẹ́ẹ̀ iná lẹ̀gbẹ́ lé balẹ̀ àwa wà náà lá ṣùgbọ́n ah, ó bà ní a máa túnṣe. oníyẹyẹ gbẹ́nu ẹ̀dá níjàre kí ló ń sọ èmi ti pe àbúrò ẹ o kó wàá mú ẹ lọ sẹ́kọ̀ọ́ kó máa di ẹrù ẹ sílẹ̀ ó lè kó. mo lè kó. ó lè kó ètò ṣe tán. ẹ ti pa àbúrò mi. bẹ́ẹ̀. mo lè kó ṣé mo sì kìíní tí mo fẹ́ lè kó èmi ò sì kí o èmi ò lè kó. ìwọ lè kó ó lọ máa gbé ẹ lọ sẹ́kọ̀ọ́. ẹ ṣé mo ní ìmọ̀ ẹ̀sùn mi ni ṣé mo ní ó mi ni ó dà kó sí wàhálà o. bí wọ́n máa lọ lóòótọ́ ìnáwó méjì ló máa ṣe tíkẹ́ẹ̀tì méjì ló máa gbà owó fúláìtì pléènì owó fúláìtì méjì ló máa san owó tíkẹ́ẹ̀tì kan fún èmi owó tíkẹ́ẹ̀tì kan fún òkèlè owó pléènì kan fẹ́mi owó pléènì kan fókèlè àbádẹ́kù èkó bá yá tó bá ṣe nìyẹn tẹ́lẹ̀ ní bókèlè ṣe wà yẹn kò lè filẹ̀ ajá ni àti kolokolo ọrùn ẹ̀ ni bọ́jà bá ń lọ báyìí kolokolo àbá pàdé kókókókókókó sẹ́ẹ̀rì ẹ̀já tó bá rómi yéṣu tó bá ṣe a lè fira wálé ń bá má lè kó owó ìnáwó méjì ló má ṣe àti tíkẹ́tì àti pléènì ìwà àtòkèlè ṣé wọn wọn ò rí bí yín pọ̀ ṣé mi mo gbọ́kèlè ni ṣé mi mo bí ni ah, tó bá fẹ́ wà lókèlè tó bá fẹ́ tòwó kèlè ṣé ah. nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni. bóyá ibi síta ni èyè mi o bóyá ibi síta ni kò yé mi o àjọ ń lọ ni tó bá fẹ́ lè kó àjọ máa ń lọ eh, ni. mo ti gbọ́ ṣé má di ẹrù ẹ lẹ̀ eh. má di ẹrù ẹ sílẹ̀ eh, tèmi ni. yami o ẹ má bá mi lọ ẹ sẹ́ńtà nísàlẹ̀ ẹ lọ bá mi gba ògbàrá ríro gbogbo ara báyìí olóró mi wọ́n ti lù mí ju gbogbo ara mi sì kàkàkàkàkàkà. arò ìtì ìwé èmi ò lọ sí peter agbo ló máa ṣe ló máa mú. agbo bẹ́ẹ̀ ni agbo ni tó bá ti máa gbọ́ kó parí agbo. kí ló dé látàárọ̀ ọ̀dẹ̀wò time now láti fi twelve to time tó sì ìbàdàn tààrọ̀ èmi ní kí sáré lọ síbẹ̀ yìí nínú ìmọ̀tún máa ń fẹ́ báyìí fún mi. ló wá pè mí pé kí n máa dúró kalẹ̀ sí ìgbà látàrí. má jẹ́ fún un àtàrí àná ni mo ti kú wọn. ọ̀rẹ́ mi sori aṣọ mi mo fẹ́ kó bá mi ràn ó ṣàtìmọ̀ fún mi wú àwọn style tí mo máa ń rà. Ah, ó mọ̀ nà ó mọ̀ nà ó ń bá lórí èmi gan-an ó mọ̀. kò ẹnì kò mọ̀ pé wà ń bẹ́ẹ̀ o. Ah. kí ni ha kí ni ha ha kí ni kí ni ha nǹkan tí mo fẹ́ sọ nìyẹn yìí méjèèjì ẹ má da àbúrò yín láàmú. òótọ́ ni wọ́n sọ fún mi yẹn o tẹ́pà ti dà mí láàmú báyìí màá yà ọ̀rọ̀ máa kóyún padà bọ̀ lọ́dọ̀ màmí ah. torí pé mi lè wá jẹ́ kẹ́ dáràn sí mi lọ́rùn o ah. ẹ mọ̀ mo ṣe ń ṣe ayé mi lọ́rùn o. má dá a padà. má dá yín padà ni mo sọ yẹn. wàá dá wa padà. kí ni kí ni dúró yín ní èkó tó bá ń dà lóru fún mi ọlọ́run aṣọ yín dé kó ẹ bá àánú pàdé ẹ ti gbẹ bá dàbúrò yín láwùjọ. ókèlè ókèlè ọ̀yà bọ́ síbi bàbá bó dàbúrò mi jẹ. ọlọ́run aṣọ yín dọ̀hùn. àṣẹ o ah, kí ló dé ọsùn fẹsẹ̀ kọ̀ọ̀kan. kí ló dé wọlé kọ̀ọ̀kan. ó ń bá mi tàyè ní. èmi ni mo kọ́kọ́ fẹ́ wọlé oṣù àfẹ́ wọlé tíwájú. sábúrẹ́ lórí mọ́tò ni sábúrẹ́ lórí mọ́tò wọlé sábúrẹ́ fẹ́ lónìí. ó bá ṣe ń ṣòwò ní. ọlọ́run aṣọ yín dọ̀hùn o. lélẹ́yìí o. <laughs> ẹ káàbọ̀ òun ṣé gbogbo jọ́ọ̀nù yìí yẹn ṣé kò wá so stressful. Ah, not at all. ah okay ni eh? another panel o. <laughs> ṣé bí táwa ni. ibi wa ilé àbúrò mi wa ilé àbúrò mi wa. ah <laughs> ewo re ah ẹ Ṣadíà eh? ta ló níbi tá a wà yìí ṣé òtẹ́ẹ̀lì ni àbílẹ̀ gangan. inú ilé mi ni ilé mi. Eh! ṣé kò wí ẹ ṣé kò wí àbúrò mi ṣe oríire àbúrò madam ẹ yá máa bínú fún stealing question fẹ́ bèèrè lọ́wọ́ yìí o níbo lẹ ti rí àwọn òbejì ọ̀rẹ́ ṣé àti fún máa ṣẹ́nu compound ẹ̀ sí ni. na jokole jokole ayé rẹ ah, padà àwọn ọlẹ́jọ́ máa ṣiṣẹ́ ọba ah, ti pa eh. lọ katapọ́tù jáde kọ́ eh. tábùdù wèrè eh. táwèrè katapọ́tù rẹ. ṣé o ya wèrè dànù àwọn àwọn olùbásọ̀rọ̀ ẹ̀. Ah! ẹ má pa ah, ṣé fẹ́ pa fún mi ni ẹ wo tí kò bá ṣe bó ṣe wáyé ọrùn mi náà lè má dá ogun ẹ̀ sí. ọyọ information ìkéde tó sọ fún sọ́ọ́rí bó ṣe wo ṣàdíyà yìí àbúrò mi ni. àbúrò wa ni àbúrò wa ni. àbúrò wa ni bọ́yẹ̀ bí mi tọ́ báyìí ó tó bí ọdún méjì tí mo fọmú lẹ ní sàdíà tó gbé. tó bá jẹ́ pé òun ti wá mu ọmú ìyá wọn tán kí lóun ó rí mu títí wọn ó fi wá ráyè ṣiṣẹ́ mi. sọ́ọ́rí bó ṣe ṣàdíyà yìí ní kékeré ẹ̀ ó burẹ́ wà jù a máa yàgbẹ́ káàkiri bọ́sẹ̀. tó máa yàgbẹ́ káàkiri tá a máa kó gbẹ. ẹ fi tó ilé ìjàre bọ̀dá alárùn yẹ ikú lẹ̀ wá o ẹ pọ́n ayílẹ̀ o. sọ ń gbàkejì àgbáyé olùsímọ̀ lórí wèrè. mìíràn máa kẹ jansen. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n sọ síkírìtì mo lè wà yìí fún wa ṣẹ́rẹ́ ni tó ń lọ yẹn gate man mi ni tẹ́ bá ti respect ara yín nínú ilé yìí ó máa respect yín but tẹ́ bá lọ disrespect ara yín ó máa disrespect yín ni o. Ah. abẹ́ ìrìn àjẹ́ ayé ìbàjẹ́. àwọn àjọ fúnra wa àwọn ṣe àbúrò wa kọ́ ló bá ṣiṣẹ́. Eh, ta ló sọ fún ṣé bá bùrọ̀ ló sọ fún. ó sì rè. bá a respect ara wa máa claim àyè fún. tó eh. yẹ bá dọ̀tí ẹ má bá a kọ́ ẹ eh, tiẹ̀. Ah, àwa <laughs> a ṣe jẹ fún ọ. ike àgbálùmọ̀ rè. bẹ́ẹ̀ni kọ́kọ́rọ́ rè é kí n gbé ní ti báwo láì ṣe pé ìlọ fún kàmpé kí ló tó wá ń ṣe ládàá báyìí torí ọlọ́run ẹ̀gbọ́n mi ṣé wèrè ni ọmọ tó jẹ́ àbálẹ̀ jẹ fún mi torí ọlọ́run mo fi ṣe gbogbo bíbá yìí káró okó ló wọn máa pè yín pẹ̀lú gbogbo ìtẹ̀ ìjọ wọn. ṣèbí olè kọ́lé ẹ̀ alẹ́ bí ẹ. ẹ má wà balẹ̀ jẹ́ fún mi ẹjọ́ torí tọ́lọ́ ẹ má lulẹ̀ pa ẹ sọ́ni. kéde na bèbí àti ẹyẹ máa wọ bí o. ẹ ilé ẹyẹ rẹ o. ọmọ katapọ́tù dání. kò mú dání. gbogbo ẹyẹ àdúgbò yìí èmi ní padẹ tó. ẹ wo ẹ eh, ṣe fẹ́ gbọ́ mi eh. kí ni ìjẹ́ mi ni mò ń lọ ládùúgbò mo bọ̀ ọ́ kí n sọ yẹn fún yín gbogbo àti mò ń gbé yín bọ̀ ṣé rí ibi báyìí èyí ò kí n tójú bọ́ nílé onílé kiri o ah. ibi tó bá dẹ̀ fi eh, iye èèyàn sí ibẹ̀ ló máa ń ṣomi sí ah. so mo fọlọ́ Elédùmarè bẹ̀yìn ibi tí bá fi ń sí ni kẹ́ ẹ dúró sí o. ṣàdíà ṣé wàá kọ́ lónìí lẹ́yìn èmi ni mo ní. ṣebí wọn ló kọ. èmi ni mo kọ nǹkan. ṣebí ilé ẹ ní. ilé mi ni. àti báwo ni màtọ́ mi náà lè fi dá. má ẹ má wà wálé jẹ fún mi. a èwo làbọ. ẹ má dá mi padà sóko ẹrú o òun lẹ ti bọ ẹ lọ́dọ̀ máa gbé gbogbo wèrè orí yín débi báyìí sí yín ẹlẹ́yìn kẹ́nu èèyàn kẹ́kẹ́nu èèyàn tọrọ. ọ̀rọ̀ tó sọ ó yé mi ó ní tọ́ba mọ̀ sọ́sọ́. kò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ orí kákàndínlé mú yín lẹ̀mí àwọn òbí sí wà níbí tọ́ba mú yín àlùpàmọ́kù ni o wọ́n á nà yín wọ́n á nà yín dojúbolẹ̀ ni ẹ má sọ tẹ bá gbọ́ wọ́n nà mí wọ́n nà yín tá a kú rẹ̀ wọ́n á lù yín bàjẹ́. ọmọ ah, sọ pé ó yẹ wọlé jẹ́ ká máa lọ. kí bí ń dọ̀rọ̀ mi lò. ó eh. ṣe máa rí nǹkan tó tún dájú gbogbo ìtẹ̀rín ìta ìrọ̀rùn rẹ̀ ṣé mi ni mo kọ́ dípò dípò ṣé o ti taari yín láàárọ̀ kùtùkùtù báyìí. mo kàn ní kí n wá kí ẹ ní ibo ló wá dà báyìí. Ah, ẹ ṣe ti ẹ ó ní ọ̀rẹ́ mi kan àwọn boyfriend ẹ ṣẹ̀ṣẹ̀ ti láti ìlú òyìnbó kẹ̀dẹ̀ mọ̀ irú bẹ́ẹ̀ yẹn kẹ́tìkẹ́tà kò fẹ́ ṣe yẹn àwọn èèyàn ńlá ńlá ńlá ńlá ló ń bọ̀ bẹ́ẹ̀ tó kẹ́tẹ̀ ẹ̀dẹ̀ ń jẹ́ sí ṣe ayé kan ló wà náà gbọ́dọ̀ enjoy ara mi. ẹ̀rọ ọlọ́run ọlájúmọ̀ ọlájúmọ̀ kẹ ẹni pati ọlá pati ṣé wọ́n fi pati ṣe ẹ̀yìn mélòó nínú fámìlì wa ni wọ́n rí tó lọ sí pati bíi títì. àǹtí mi ayé kan ló wà nígbà tí yìnbá lọ sí pati ẹjọ́ bó lè fẹ́ kí n lọ ṣe fẹ́ kí n ronú kú sílé ni. tó bá lọ sí pati ó yẹ kó lọ sí skul kó lọ kàwé sí i ṣùtì bọ́ọ̀lájúmọ̀ kẹ. ẹyin lọ́mọ yẹn o at least by now ó yẹ kó ti ronú nínú ara ẹ kó need láti settle down ẹ jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ ládùmọ̀kẹ́ tí mò ń pè é ó ń ti èmi gan lẹ́nu láti máa pè é bẹ́ẹ̀. àǹtí mi ẹ jọ nítorí ọlọ ẹ yé pè mí jùmọ̀kẹ́ mọ́ ah ẹ dẹ́rẹ́ máa pariwo lájùmọ̀kẹ́ lájùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ ẹ wo bíbá ẹ ẹ pè mí jú mi ẹyin ò rí pé wà ó wà fún kí bákan bákan ó ń pariwo lájùmọ̀kẹ́ bí ara òkú ní ìlà ìfẹ́ ẹ má pè mí lọ́lájùmọ̀kẹ́. Ah, jùmí àmọ́ pé ló bá ní kí n máa gbé ṣé mo pé ń jọ súnmọ́ owó flinky là fi kalẹ̀ mi ò mọ̀ ọlájúmọ̀kẹ́ tèmi mọ̀ yìí ni màmá tẹnu mọ́ ẹ ṣé o. ẹ wò ẹ̀yin lẹ mọ̀ ẹ tó bá jẹ́ pé bóyá ẹ wá kí mi tẹ fẹ́ dúró ẹ lè wọlé kẹ oúnjẹ wà nílé kẹ tọ́jú ara yín ṣe é mi ṣe wà yìí bá lè jẹ́ pé bóyá ìjọ lè fẹ́ wá rò mí mi ráyè pé ẹ Ah, hey, I'm right. Hey, hey. <laughs> ẹ̀gbọ́n mi ẹ kú ìjókòó. báyìí sí. <laughs> ṣé wàá òkè. àwa pa <laughs> ẹ wo bí bá a sọ fún ọmọ ẹ tó ń dáná kíṣìn pé dáàdi wọn fẹ́ jẹun àmẹjẹsì ebi dé agbára àti àṣẹ. ó yẹ kí mọ̀kún jẹ yín náà lọ́wọ́ máa ṣe lọ́wọ́ mo ti sọ fún ọmọ tó wà kíṣìn pé kò gbọdọ̀ fìyà jẹ yín pé kò gbọdọ̀ fi ebi pa yín níṣẹ́jú kan so ẹ má wọrí. báwa. ẹ̀yin náà ni mo wá rí. ṣé o sì rí sí nǹkan kan ẹ ṣe rí bẹ ṣe ń jókòó sínú ilé tí ẹ ṣe nǹkan kan èmi ò ṣáà láìpẹ́ ṣá ẹ at least ó yẹ kí tẹ ní ìwọ̀n tẹ máa ṣe tó o máa mú wọlé fún yín tí ò ní máa mébi pa yín tí ó yẹ yín sìn tó rẹ̀ mo ṣe wá bá yín tí mo fi ní à ẹni tẹ̀lé bá mọ̀ pé fẹ́ ṣe ẹ tẹ̀ sọ fẹ́ mi bóyá mo á tẹ̀lé assist yín kí n mọ̀. ẹ bí ọ̀dọ́ tèmi èmi ò rò pé ó yẹ kíyàn ṣiṣẹ́ ìgbà tí wọ́n ti ń ṣiṣẹ́ kí ni eh, gbogbo wa ó tún máa ṣiṣẹ́ fún ìgbà tí wọ́n ti ṣiṣẹ́ kémi mọ́dà mọ́ ara mi lọ́jọ́ kémi ó jókòó pé kí wọ́n bá ṣiṣẹ́ ṣé o gbowó mọ̀ ṣiṣẹ́ papọ̀ náà ni ìwọ mọ̀ ṣiṣẹ́ kémi mọ̀ àbíbò ni. ok ada fún ẹ ìgbẹ́ bèrèbèrè kọ̀ lọ́wọ́ ẹ bó ṣe wà yìí tọ́lọ́ngbà fún ẹ bó ṣe wà yìí tí àwa bọ̀dẹ́ táwa báyìí ṣé kò dáa tó. ẹ wo ẹ ti bì kankan ní mi lára o tọ́ba ní kàwó lọ kàwó bọ̀ ẹ ní mi lára rárá as a matter of fact bẹ́ ṣe ń jẹun tẹ́ ẹ̀ mu tẹ́ ẹ̀ ń ṣe gbogbo bó ṣe wù yín nínú ilé kò síbi kan tó gbà ní mi lára ṣùgbọ́n nǹkan kan ni wọ́n máa fi ń ṣe ọkùnrin lẹ́kọ̀ọ́ yìí ṣe rí téèyàn ò bá ní owó lọ́wọ́ àwọn èèyàn kò máa rọ́bì ìṣẹ́ ni gbogbo àwọn big man tẹ́ ẹ̀ wò yẹn kò sí èyí tó ń jókòó nínú ilé nínú gbogbo wọn gbogbo wọn ló ń ṣiṣẹ́ lọ́tún lọ́sì kò sí èyí tó ń sùn tó ń jí nínú gbogbo wọn ṣùgbọ́n ìyẹn kò ń àbí kẹsẹ̀ tí ní mọ́tò tẹ́ ń gùn ṣó ti yẹ yín sìn. mo ti gbọ́ iṣẹ́ tí èmi tó wù èmi kémi mọ̀ sí ni pé bá tẹ̀sí dé kó báyìí tí mo ti gbọ́ tán sọ pé èkó arọmísálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ẹ èkó Tinubu èmi fẹ́ máa wá ọkọ̀ ojú omi fẹ́ máa gbé wọ́n ní omi ti báyìí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ mo wá fẹ́ mọ̀ wá ọkọ̀ ojú omi gbé wọn sọ́dà síbi síbi. kó máa pa ẹja. ẹja àrò àti titus. adágún ẹjú. ọkọ̀ ojú omi mo fẹ́ mọ̀ wá. ẹ̀gbọ́n kí lẹ́yìn fẹ́ máa ṣe. ṣáwà. wọ ni ìdápẹ́ méjì bíi mẹ́ta. máa béèrè ìbéèrè kan lọ́wọ́ ohun tó fi lè mú ẹ tí wọ́n ṣiṣẹ́ tó ní ohun tó ní kí ni mo fẹ́ ṣiṣẹ́ fún mi kò fẹ́ ṣe iṣẹ́ lápá mo ṣe wà kí n sùn kí n máa jí ṣùgbọ́n wá òkè bó o sọ̀rọ̀ ṣe iṣẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí. ẹ̀yin fẹ́ máa ṣe àwa. iṣẹ́ tó wù kí n ṣe láyé mi nínú ìwà lẹ́kọ̀ọ́ yìí wo ni bakery búrẹ́dì. Ah, ah, yóò dà o wọ́n lè mọ ohun búrẹ́dì wà ní. wọ́n máa tẹ wá sẹ́wà jẹ ẹ̀wà bèjì. lókè ìbọn tẹ̀yìn tí wọ́n láti sọ fún mi sẹ́yìn wípé tẹ̀yìn bá ń kó búrẹ́dì wọlé àwọn máa kó ẹja wọlé àbí. àdàbọ̀ ah, ẹ̀ ọmọ ojú ẹ̀. iṣẹ́ tó dáa iṣẹ́ tó dáa <laughs> ṣe fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín mo wá ní iṣẹ́ kan tí mo fẹ́ fún yín ṣé rí iṣẹ́ yìí wọ́n jẹ́ kẹ́ ní more connections ẹ lè máa bá Ọ̀tẹ́dọ́lá ṣiṣẹ́ ẹ lè máa bá Dangote ṣiṣẹ́ ẹ lè máa bá Wàsíù Ẹ̀jásàn ṣiṣẹ́ ẹ lè máa bá Dèndé Ìlàrò ẹ lè máa bá ṣiṣẹ́ ṣéwù náà gbogbo owó dèjì ìrókò ẹ lè máa bóun náà ṣiṣẹ́ ṣó ti yẹ yín nísìnyí torí ẹ̀ ni mo ṣe wá mú iṣẹ́ yẹn wá fún yín iṣẹ́ yẹn máa jẹ́ kẹ́ lówó lọ́wọ́ gan iṣẹ́ yẹn iṣẹ́ mẹkáníìkì ni o. Hmm. ẹ mo ti sanwó yín síbẹ̀. Ah! sọ́rí ibi téèyàn bá wá yẹ kéèyàn bá ọgbọ́n téèyàn bá bá àgọ́ bẹ́ẹ̀ mọ́ bí èyí kémi máa lọ ṣiṣẹ́ àwọn tó ń tún mọ́tò sí irú ọ̀rọ̀ burúkú wo nu èmi ni kí n máa lọ sí mọ́tò dénde ṣé èmi mo ní kó o mọ́ra mọ́tò gidi ni ṣé ẹ kí wọ́n gbalẹ̀ ṣé wùlẹ̀ o lówó dé kí ni mọ́tò ẹ bàjẹ́ kí ló tó wọ̀n ra mọ́tò gidi ọ̀tẹ́dọ́lá Tinubu ni àwọn gbọ́dọ̀ wá mẹkáníìkì tí ó máa ṣe mọ́tò wọn tí wọ́n sọ pé ṣe mẹkáníìkì ló máa ṣe ẹ irú ọ̀rọ̀ burúkú wo ni ọmọ ọdún mélòó kan ní sẹ́wù irú ọ̀rọ̀ ẹ ẹ. ẹ ìṣòro ló fi ń pín sórí àwọn tí ọmọ ìdárúkọ òyìn ńlá ni. èèyàn ńláńlá ni wọn. ẹ tọ́ bá wà sí ọjà ń sọ gbogbo wọn. ẹja wo ni sọ mẹja bá sọ apẹja ní òpá gbẹ̀yìn. ìrọ ìṣòro tó dárúkọ èèyàn gidi ni wọn tó gbogbo dé èèyàn kìkì wa wà sí wẹjà sọ èèyàn wà téńdè lọ́jà ọ̀dọ̀ èèyàn gidi wà nílàrò ọ̀tẹ̀dọ́là ìwọlá ń gbọ́dọ̀ lórí dùn bá ìbàjẹ́ sójú. kí n máa ṣe mẹkáníìkì máa ṣe mẹkáníìkì gbogbo tó bá yá wá ní kí n máa lọ lé pàṣọ kí mọ́tò pàṣọ bàjẹ́. bẹ́ẹ̀ òun ò ní mẹkáníìkì tí màá ṣe mọ́tò mi. ẹ wá ẹ má fún mi ní gbogbo ìtẹ́ ẹ̀ fún mi yẹn o kí lẹ́ mìíràn Ah, ah, mo lè sọ pé kẹsílẹ̀ kẹsílẹ̀ kẹsílẹ̀ ṣọwọ́ yín mo fẹ́ kó sílẹ̀ ni kí ló ń ṣe yín gangan náà ok fẹ́ rìn mí ní òwò àbí èmi lèmi ò mọ nǹkan tó ń fowó ṣe ẹ wá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n kìlọ̀ ara yín fún yín o tó bá sì mọ̀ pé ẹ̀ lè ṣe iṣẹ́ yẹn máa dá yín padà lọ́sọ̀dọ̀ màmá ni o ah, ah ṣé fẹ́ jẹ mí run ni eh, eh, eh, èmi ò fẹ́ ogun òṣì yẹn o mo ti sanwó yín fọ́gà yín ẹ̀ lè máa bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la. àṣẹ <laughs> àṣẹ ni káyọ̀ láyé káyọ̀ torí ẹ̀ ti dọ̀tí dáná ọmọ àlè olówó máa lè wèrè àbúrò mi pàṣẹ fẹ́ mi èmi mo lọ sí mẹkáníìkì eh. àwọn tó ń tó mọ́tò sí. sórí àwọn tó mọ ìdárúkọ ọyọ lálá ni o. ẹ tọmọtì yẹn lára sẹ́mi ni mo bá àwọn tọmọtò wọn sẹ́mi. ìwọ bá tó ṣe ti dé èèyàn àti ọjà sọ èèyàn lánìí déńdé ibd ní ọjà àgbọ̀ náà èèyàn gidi ni ojú wa dárúkọ pé ṣé é wù gbogbo owó dé òbí àwọn àìkọ àwọn àkọ mẹ́kọ èmi mọ̀ kọ́ bẹ́ẹ̀ èmi mọ̀ sí mọ́tò fún déndé àwọn ọdún mélòó ni ṣé ẹ tọ́ni pé mo kéré hmm, madam madam <laughs> kí ti gbé ẹ kó ojúmọ́ o. ẹ báwo. ṣé o sí mo rí tí ẹgbẹ́ bàgì mẹ́gbẹ̀ẹ́ ṣe ẹ̀ ń travel ni. ẹ mò ń travel ni. Ah, ah. kí ló wá dé tí ẹgbẹ́ ìkan náà ọmọ tó méjìlá yìí lọ tó fi wá jẹ́ pé ẹ̀yin fáin fáin ẹ fẹ́ máa trek ni. wo spirit mi ni ò mọ́tò jáde tí spirit mi bá gbé mọ́tò jáde màá ti gbé kan mi jáde but any which way mo ti pe cabman pé kó wá drop mi sí airport èyí tí wọ́n fi ṣe wàhálà yẹn kó wọn kúkú gbé mi lọ kó gbé mi bọ́ǹtì. madam a ní fojú sunkún ní báyìí o ànífojú sunkún ibà yìí wọ̀ nílé òbítúárì ibà yìí o ṣẹ́ngbọ́n ṣe àrí lóye ọ̀rọ̀ kápmáì ni mo fẹ́ àbámu yín lé lórí ṣẹ́ngbọ́n ṣe àrí ẹni ni wọ́n bí kọ́tọ́ bí bàbá mi fún afárá rẹ̀ ó máa ń ṣiṣẹ́ láti Port Harcourt lọ sí Àbújá ni kódà ó máa ń ní kàfàǹṣà lọ́jọ́ kan ni ò bá gbọ́mọ̀ tó jáde lé bá pe kápmáì ṣé àwọn ní kápmáì yẹn wọ́n máa ń fa óbe o ṣẹ́ngbọ́n kámú óbe kámú kókè kámú gbogbo ẹ̀ tó gbogbo ara ẹ̀ ti gbogbo ẹ̀ papọ̀ bó ṣe lágbé ẹ̀gbọ́n bàbá mi ká lọ àǹgẹ̀ sẹ́nu tìpà ní ànífojú sunkún yẹn yí ẹgbẹ́ kan mọ́tò yìí jáde ẹ̀gbọ́n máa ń gbà mí pípọ̀ jù nìyí wo ìwọ ń tiẹ̀ mójútó nulẹ̀ dáadáa o mójútó lé dáadáa o tí nǹkan bá ṣe nulẹ̀ mi wọ ni mo máa mú o ṣùgbọ́n mi sìn torí lè bóyá mo máa rojọ́ nìyẹn bí ẹyẹ bákà ó lè rojọ́ láti ní ìdọ́là bí ẹni tí wọn ò bá wí lé bẹ́ẹ̀ ló ṣe máa ń tọ́jú orí burúkú ẹ̀ èmi dẹ̀ kọ́ ló ti ń tolé tí mi ọ̀rẹ́ òjọ́ mi lójú. ẹ ẹ madam ẹ má bínú o ẹ dákun o ẹ bá ń pe àwọn ẹ̀gbọ́n yín torí bẹ́ẹ̀ bá ti lọ tán sí tí bá ṣe ń fà sókè ìsàlẹ̀ ni wọ́n mọ̀ fà sí gbogbo nǹkan nílé wọn bẹ̀rẹ̀ sí ní ṣe báṣubàṣu ni ẹjọ́ ẹ dákun ẹ bá ń pè wọ́n ẹ bá ń kìlọ̀ fún wọn kó má yan lẹ́nu o. Ah, ah, kí ni kí ló kàn tiẹ̀ ẹ́ lísùrù ń tiẹ̀ wọ́n ní wàá jẹ sàárà ọlọ́jọ́ wọnú ṣọ́wọ́ èpo lọ́ní òmùwẹ́ náà bó wá ta ṣọ́ngbọ́ nígbà tí ìwọ ń fi ẹjọ́ bọ̀dá lámbébé àti bọ̀dá òkèlè sun màdàmú Lísèyí wípé wọ́n ń jẹ oúnjẹ ní àjẹjù jọ ṣé ìwọ ni oníọlá àwọn méjìlá fún afáwọn náà mi jẹ́ sí màdàmú tó bá ń gbọ́ ó yá jọ bí olówó má lọ ọjà yìí olóṣì. dákun ṣé mo pè é sọ̀rọ̀. n tó ṣẹlẹ̀ ni wípé má jẹ́ kán ṣe é lè ṣe gẹ́gẹ́ bó ti ṣe sọ. yes ma. anything tó bá fẹ́ ni ìwọ ṣáà fún wọn jẹ́ kó ń jẹ ogbó oúnjẹ ilé tán wọn ṣáà lè jẹ inú ilé mi mọ oúnjẹ tó fẹ́ jẹ nígbà tó ń jẹ ilé bá tán wá bọ́ síta wọn lọ fún wọn lóúnjẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀hẹ́n ìwọ ṣáà ti bá mi mójútó lé má lè yẹ kó obìnrin wọnú ilé mi o má yẹ kó obìnrin olórí burúkú kẹsẹ̀ òsì méjèèjì ẹsẹ̀ toothpick wọ inú ilé mi o ṣó ti gbọ́ mi sìn ó kù lákàyè ṣe ti gbọ́. àdúgbò ẹ̀ náà má débi owó tó bá kó fún mi báwo mo ṣe fẹ́ dé gbà yẹn. dada ẹ fọ ni bàbá yín ní oṣù tèmi ìyẹn ò pọsibú èmi àti wọn ti sọ̀rọ̀ tó ti yé owó oríṣi méjì ni màá kó fún yẹn owó oṣù tèmi ọ̀tọ̀ owó mọ́tò tiẹ̀ ọ̀tọ̀ ẹ wá gbọ́ yẹn náà má yàdé wọn ṣètò ìjọba mi kó yẹn. ẹ jọ ẹ bá mi bọ́mọṣẹ́ yín sọ̀rọ̀ material sọ bá mi rà fi ṣe parts náà bá mi ṣe mọ́tò yẹn ẹ jọ̀wọ́ ẹ bá mi sọ wọn kọ́ má ẹ fọ́ ni o ṣé ẹni tó júwe ṣọ́ọ̀bù ti wá fún wọn sọ fún yín ni àwọn kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn níbí báyìí ó ti yẹn táwa bá báyọ̀ ṣe mọ́tò a máa ṣe tó máa wà pàgọ́ a kì í yọ wéyàn sẹ́yìn olóòótọ́ la wà àwọn oṣù mẹkáníìkì àwọn ọgbà wà. ọ̀gá ọ̀gá ọ̀gá ṣe ìjẹ́ni ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ gan. ẹ padà ẹ padà ẹ padà. ibo lẹ ti ń bọ̀. àtìlé wa àtìlé ẹ wà gbowó yangun mi ago anago ah, eh, lọ́wọ́ ẹ kò sago lọ́wọ́ wa. anago lọ́wọ́. ẹ lago ago ni ago ni. twelve thirty. ago mélòó ló twelve thirty wa. ẹ eh, ọ̀gá ẹ má bínú àmọ̀ pé nílẹ̀ barometer ni ẹ jẹ́ òpin barometer ago mẹ́wàá ló máa ń parí ẹ̀ àtúwá kú òlé káwọ mọ́tò ó dọ̀bì bá ní kí ló ṣubú tẹ̀ ó mẹ́lẹ́sẹ̀ bó ṣe dìrè ọkàn sún súkẹrẹ fàkẹrẹ. ó dọ̀fù ni o. ẹ gbogbo ẹ di pa pátápátá ni pàṣínà òde gbígbà ẹlẹ́sẹ̀ òde gbígbà ẹ má bínú tó mú apẹ́ nìyẹn ẹ má bínú. lónìí monday ẹ pẹ̀lẹ́ kúrin tí ò wá rẹra báyìí. ó ti rẹra díẹ̀ díẹ̀. ẹ ó rẹra àbí iṣẹ́ ló gùn iṣẹ́ iṣẹ́ wa ni. ẹ ẹ ṣáàjà máa bẹ̀rẹ̀ sẹ́ èmi tiẹ̀ wo nǹkan èmi wò pé báyà kẹ́kọ̀ọ́ fẹ́ kàn padà sílé kẹ́ ẹ lọ sinmi díẹ̀ ṣe mọ̀ pé ẹ ti nù látàárọ̀ mo sì mọ̀ pé yóò ti rẹra díẹ̀ bóyá kẹ́ ẹ kúkú fẹ́ pàtó síbi kẹ́ ẹ lọ sùn. ọ̀dà ẹ gbọ́dọ̀ ẹ dúró ṣé èyí ò nánà rárá ni ṣé orí yín ò pé rárá ni ẹ ṣe wá ya amukun mẹ́kọ̀ọ́ ọmọ báyìí ẹ ní làákà ìwọ ti wulẹ̀ ọmọ ṣé wàá búlé lèmi náà gbéraga abúlé ni mo ti ka primary one two three four five to six ibẹ̀ ni mo ti jáde primary secondary mo ní làákà ìránṣẹ́ mi ní làákà ìrìn wá ìtẹ́yìn òkú wá ní làákàyè. ìgbà tẹ́lẹ̀ ká máa lọlé ní ayọ̀ kálọ̀rẹ́sì gbèsè. orí yín ò pé màá sì kọ́ yín lẹ́kọ̀ọ́ lónìí bíbélì ní àyè ọmọdé ni wèrè dì sí ẹ gbà sí lógún rẹ̀. àìsọmọdé anájọ lórí àìsọmọ kékeré. èmi gan gbádùn ẹ kẹ́kọ̀ọ́ lónìí ọ̀yá ẹ máa wò bí ọ̀pọ̀lọ. máa fò bí ọ̀pọ̀lọ. láìsí ló lè bí kì í. ọ̀gá láìsí àbọ̀ ọ̀yá máa fò bí ọ̀pọ̀lọ lọlẹ ẹnu lọlẹ. gbogbo fufu tó lu ẹ̀jẹ̀ ló ti fẹ́ dànù tó báyìí lọ sí fufu àti dànù. kò sí yọ kan ṣó ń bẹ̀ báyìí ṣé ló tẹ́ lẹ́nu bí ẹ̀gúsí ẹ̀ tẹ̀. ṣé omi gbóná lè fi ṣẹ̀pá yín àbómi tútù. owó ẹ lọ́rọ̀ rí lẹ́nu bẹ́ẹ̀ wà àtìwá tẹ́tí mọ́ kiri àpapọ̀ dáńbìlì mi ti máa ń wò yìí. ẹ bàjẹ́ ọ̀rọ̀ gan o ẹ bàjẹ́ gan o. ẹ jọ dá mi ló ẹ fún mi lówó mi jẹ mọ ni. mi bèrè bèrè kọ̀ lọ́wọ́ yín máa bèrè bèrè kọ̀ lọ́wọ́ yín kẹ́ ẹ dá mi lò ṣé ìwà ilé ọkọ sáà. mi ì sí ilé ọkọ ṣé mo jọ sisi. olùgbà tó bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn tó bá ti rí yín ó mọ̀ pé ẹ ti fẹ́ bímọ tó ta tìǹ

ìyálóde erelu. ẹ ṣàfún mi lówó mi ẹ jẹ máa lọ six hundred naira lówó mi ẹ fún mi kí n máa lọ. six hundred. bẹ́ẹ̀ni tí apò ẹ̀pà kan ló gbé wá fún wa. ṣé mi ò sọ fún yín kẹ́ tó gbé ẹ̀pà two two hundred lẹ́gbẹ̀ẹ́ panel náà gbé ní two hundred yóò jẹ́ six hundred. ọmọ panel gbẹ́ kan. six hundred naira lówó yín. sọgbọrọ ọlọ́dẹ hundred naira nìyẹn. sọtiri pé two hundred lélẹ̀. sọtiri pé kọ̀mọ̀ kankan ó tó fi bọ̀dá sí alias bọ̀dá panel gbẹ́ lọ. ẹ̀yin lẹ́mọ̀ bá a ṣe ń pè wọ́n ní. ká mọ́ pàdé mọ́ ẹ̀pà rẹ̀ rè o. gbé kan. Ah, mọ́ gbé lọ ń ra mọ́. ẹ máa tẹ ah. wàhálà ìmọ̀ àgbowó mi ta pé oh. ìdí kọ́bọ̀ wàá gba six hundred mi lọ́wọ́ yín ta pé ṣé àwọn fẹ́ ṣẹ̀ṣẹ̀ máa ṣe ẹ̀yin méjèèjì ṣé àwọn fẹ́ ṣe máa ṣe nìyẹn ẹ ṣáà máa pè mí mọ́ àmọ́ ìsanwó tèmi ẹ bá ṣe wo ìgbà tẹ ti lu mú gbogbo bá yẹ jòkó lọ́sẹ̀ tún pàkó pàkó pàkó lánbébé lánbébé lánbébé pàṣẹlá kárí pàṣẹlá ah. ṣé mi ní pàṣẹlá èmi ọ̀gá ṣé ní pàṣẹlá nínú ọgbà ìṣẹ́ ọgọ́ mọ̀kọ́ gàdé mo jẹ́ fún yín. Hmm. arábìnrin ilé pa yẹn pọ̀. ẹ ṣe ìwádàá fún mi wọ́n tó pẹ́ pàmí mo ti sọ fún wọn two hundred naira lè pa mi àwọn kókò àwọn náà kókò bọ̀dà panel náà kókò owó mi jẹ́ six hundred naira kan fún mi lówó mi kì í máa lọ. sọ́dọ̀ àwọn méjì tó tajà fún yìí ó ti ṣìyàn tajà fún ah. ó kò lè rò ó gbà ah. ṣé orí bá ṣe wà yìí láti dínú ọgbà yìí wọn kò ní ọpọlọ ṣẹ́ eh. ọpọlọ kan rọ ń jalè kàn má san ah. ọpọlọ kan ń jalè gbogbo páàtì mọ́tò onímọ́tò náà ti jìnnà ọgbà thousands of money. sewu sewu. sẹ́gun mọ̀ fọ́gà jẹ́ ẹ̀rẹ́ náà mi wà ní. mọ̀rọ̀ kórìí ẹ̀rọ. lámẹ́bẹ̀. o jù wá lọ. Ah. ibi tá a ti wá àwọn abẹ́là wa náà. ṣé ọ̀gá kò ní ta fọ́gà tó ṣe freedom of ọ̀gá ah. fún ìgbàanu ah. máa wọlé wèrè wọ́n náà lọ́nà kiri dimu lámẹ́bẹ̀ dimu ẹ̀ sọ̀rọ̀ ló ń bọ́ sí wa yìí àgbẹ̀wò sálọ lámẹ́bẹ̀ àgbẹ̀wò sálẹ̀ yà á lè rí kùrù ẹ̀yin kò ní bàjẹ́ bàjẹ́ kí ẹ fẹ́ tà kafureto eh, àti frog. ọmọọṣẹ́ là ń bíbí o. ọgá wa ò sílé ọmọọṣẹ́ ni wa. wí àdìbáyà. wí là ọmọọṣẹ́ wí bàjẹ́ ọgá wa ò sílé ọgá ọgá. mo láyé tán ni pé àwọn fẹ́ ra bàjẹ́ bàjẹ́ rẹ̀ sọ fún ọpá àmọ́ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. ẹni tí mo ní kẹ́ ẹ jò nǹkan ọ́ìlì tí mo ní kẹ́ ẹ jò nǹkan. ọ́ìlì náà là ń jó lọ́wọ́ tó fi dé yẹn. ẹ jẹ́ kó ra yín lọ ọdún mélòó fi ọ́ìlì ọ́ìlì náà lẹ̀ ń jó tó fi dé. àbòkí báwo lára pẹ̀lẹ́ ah. ṣé ò ń ah, ah, nǹkan ti ń ṣe ẹ́ jẹ́kìsì ọ̀kan fún ẹ láyéláyé ẹ tó máa ṣáájú yìí ìjọ tó bá tún wọ̀ náà gbà tó bá tún náà fẹ́ bàjẹ́bàjẹ́ ìjọ náà ló máa mọ oróyàn tí mo jẹ́ ṣé àwọn ọjà olè wèrè tó ń ra kiri ó ti mú ẹ lára àbí. èmi kò kí n rajà olè o. ọjà jàgùdà ló ń rà. ọjà gidi lèmi máa ń rà. ta ló ń rajà olè lọ́wọ́ lábẹ́bẹ́ àti òkèlè. èmi kò mọ lábẹ́bẹ́. wo láyéláyé ẹ má wo kémi kó fún ẹ ní owó kí wọ́n kó fi iṣẹ́ ara rinrin kémi ra bàjẹ́bàjẹ́ tó bá wà nínú mọ́tò kémi máa kó lọ. kémi fi sara wí di nǹkan ti ṣe é yá lọ́kọ̀ọ́kọ́ kó sì kò bí ayé ìwọ gan da ẹni bẹ́ẹ̀ ra bàjẹ́bàjẹ́ ṣé ìwọ gan da. ẹyọ ọmọ kú tọdù àbí kí náà gbọ mo bẹ̀rẹ̀ tí dán ní mo bẹ̀rẹ̀ tí dán ṣé látọ̀ lọ wo inú ọjọ́ lólu ẹ̀ dúró sí èwo ni wèrè gan-an ah, sọ ọ̀gbọ́n pé mo ń pè ọ̀dọ̀.

ṣé èmi jẹ́ fọ̀gánáìsà tí mo fọ́ ni nǹkan tó wọ́n sọ ni pé kéwì kẹ́rù rẹ̀ kájọ mọ̀ ṣe ẹ pàkíríwà pàkíríwà pàkíríwà. pàkíríwà ké wọ́n jẹ́ fọ̀gá ọ̀pọ̀ tó fi oníwò fẹ́mi ò fẹ́mi fọ́gá ni wọ̀ níbẹ̀ mi ni táyà. ẹ ẹ o ṣe táyà mi o ṣe àní kéwì pẹ̀lú rẹ kájọ wọnú lé kéwì gbà sọlọ́run rẹ kí n gbé àwọn kinní tí àwọn sori kò pa kí n kàn gbé wọn sẹ́nu bọ́tí mi rí ẹ kéwì kàn wà fún yín. ṣé ìgbà mi tani mo fẹ́ fẹ́ gbogbo ọ̀nà ṣé wọ́n yóò kọlà sí gbogbo ẹ ni màá fẹ́ ìwọ ṣé gbogbo ẹ o àti gbogbo ẹ bẹ́ẹ̀ jù sí àti gbogbo ẹ ah. bẹ́ẹ̀ jù sí àti gbogbo wọ́n lè mi kò wù ẹ́ o sọ́ọ̀rì wọ́n máa dá mi dúró kájẹ́ mi gbà gbà mo fẹ́ ṣé kí ni ìwà àti gbogbo ẹ ah! àti gbogbo ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. níbẹ̀ ló sọ nígbà tá a kọ̀ọ̀kan ah! ẹ mọ̀ gbàmí kẹ ẹ mọ̀ gbàmí tí ẹ bá ṣe ládàá àdá sẹ́yìn ẹ̀mí tí mo tẹ̀lé tó jọ ń pa ìwọ náà mi kọlà nígbà ìwọ tó kọlà síbi ọkọlà síbi ọkọlà ọbẹ̀ lè kọlà sábẹ́ gan ewo ni o sì gan. sọ́kà gbọ́dọ̀ rí yàn pé nínú òjò lèyàn tí wọ́n bóbìnrin sọ̀rọ̀ olórí kúkú sì ní lábébé ó lè máa yọ tẹ̀lé mi lẹ́yìn mi sí ọwọ́ mi sì padà bọ́ o ọ̀ ní lọ o. kì í ní ìbò lóyún kan lọ kí mo bọ̀. kí ló dé. fẹ́lẹ̀ fẹ́lẹ̀ kí ló fẹ́lẹ̀. ẹ kọ́gbọ́dọ̀ lọ ẹ kọ́gbọ́dọ̀ lọ. àbọ̀ àbọ̀ ọsàlọ ọsàlọ bọbọlá ìgbésẹ kọlọ ìgbésẹ kọlọ bọbọlá ìgbésẹ kọlọ ìwọ lọjọ sálọ kí ló bá gbọ́dọ̀ bìsí yín lọ. sọrí ọmọ yìí ọmọ yìí gbogbo owó tá à ń gbà lọ́wọ́ àbúrò wa ó ti bá gbàtà lọ́wọ́ mi ó wá kú kí èmi pẹ̀lú rẹ̀ kó wọlé kí wọ́n gba èrè gbogbo ìdánwò tí mo ṣe ló bá sá jáde. ọkìlì ọdún sọ yìí má jẹ́ kí n láìpẹ́. kí ló dé. máa wojú ẹ o ó máa bèrè bèrè kọ̀lọ́wọ́ ẹ ọmọ tó kọ́ lẹ́yìn bá jẹ́ sí àbúrò wa àbúrò mi wà ọ̀rẹ́ rí ẹ. ọ̀rẹ́ rí ẹ kò sí wàhálà wọ́n sì ká àbúrò. ọ̀gá adé o ẹni gbẹ̀sí iṣẹ́ báyìí sọ ti jẹ́ sí mi. àbúrò yín lèmi wà wálé tẹkùn bá ọmọ ìsálọ yìí báyìí jẹ́ sí ọmọ sí àbúrò wa bí mo ṣe wà yìí lórí agbára bí ṣe wà yìí ẹ̀ẹ́mẹ́jì mo sá kí. ẹ má ti jẹ kó bá ṣẹ́ débẹ̀ <laughs> ẹ yé ẹ má bínú o. nǹkan tí ẹ̀yin méjìlá fáráfárá yín tẹ̀ ń gbàdúrà yàrá yóò dàbí pé. àwa méjìlá kọ́lá dúró àwa méjì ni. àwa méjì wa o. àìsè dọ́sìn nìkan. àìsè méjìlá tẹ́ ń dágìrì tẹ́ ń fẹ̀ fún tẹ́ ń rí pé bóyá bá àwọn hmm, nǹkan tí èmi sọ ni pé ó ti gba gbowó lọ́wọ́ mi kó kàn wá kó sì gbé mọ́tò rẹ̀ wá kémi sí ìta epo fún lẹ́kọ̀ọ́ tèmi kí náà. Hmm, hmm, Òkèlè ọmọ yìí mo fẹ́ wọ studio kí n mí ìṣòro fún. ṣé Jimmy Jat mọ́mọ́ dá lóhùn ṣé Jimmy Jat èmi fẹ́ ta epo fún ni o kó gbé ọkọ rẹ̀ wá kò sì sí wàhálà bó ti wà kó kàn wá kébi képo fún. mo máa dàgbà sórí Ọbàtálá fún mo fẹ́ yọ nǹkan sínú nǹkan. ẹ wá ní sùúrù ẹ farabalẹ̀ o èkéde tẹ̀ sanwó fún un ṣé ń gbọ́ ẹ̀yin fúráyín fúráyín ẹ̀yin méjìlá ẹ̀kọ́ bá ẹ̀fọn lábàtà ẹ̀yọ̀ bẹ́ẹ̀ títí rítí ṣé ẹ̀yin wò pé omi lè mímú kú ni. ee kí wàá ló mú ìtumọ̀ rẹ̀ ní pé ṣé ọmọbìnrin yàn sọ fún yín wípé èmi fún mi fún mi kẹ́hìn bàjẹ́ lé o àtúntò fún mi fún mi àmì kòlábò. a ah, mo máa pa ẹ nìyẹn o ti kú dànù ó bá ṣe kòlábò láì ṣe pàṣípà wọ́ndà. ṣé pàṣẹ àtìmọ̀ láì ka ṣe kòlábò ni àbí ọlámídé àti wíṣíkì. ẹ wo èkó ló ń pè mí o ibi yóò ṣe lóòkè o. lẹ́nu ẹ. ṣé ń gbọ́ àwọn àwọn òrìfọ́ afáwa a kì í fọ obìnrin bá lè yàn ṣeré o. fún nǹkan tó sọ yìí <laughs> agbára àtàṣẹ ló dúró yìí. bá a wà. iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀yin méjèèjì. ó ti tán ó kélé iṣẹ́ ẹ. lọ gbọ́ ìgbàsọ̀rọ̀ ẹ̀. <laughs> èmi àjẹkẹ́ mọ̀ wípé ẹni bá bẹ̀ àná bẹ̀ á bẹ̀ tó bẹ̀. àwa àkójọ ẹ̀ burú. bó bó bá lọ. wáyé wa wáyé wa pé olóògbé olóògbàlà. wọ́n wá sọ wèrè àbí bí a sọ sẹ́ẹ̀sì. ọmọ ìlọ òkèlè lórí tó ṣe àlejò sùn lálẹ́ yìí kó má lọ gba ẹ̀yìn wọlé àbí yàwá tàlàtì lálẹ́ yìí ètò ààrẹ ti gbẹ̀ kan. sẹ́mi ni mo gbẹ̀ wọ́n. yàrá lọlé. ó lọ sí ìdí wèrè náà láì dí pẹlẹbẹ ilé mi gba ọbẹ̀ o. Okele o ẹni tó ní mọ́tò yìí máa di mọ́tò yìí tìgbọ̀ owó mọ́tò máa ṣe fún mi báyìí wà lọ sínú àpótí irinṣẹ́ yẹn wà lọ mú ten spanner wá fún mi. Eh, ten spanner sa. dáhùn ah. orí òkú. ẹ kú sẹ́sà àgùnṣe eh, yìí ni iṣẹ́ ni lágbára yìí àti ẹ̀rá ìjẹun tí wọ́n pọ̀ tó fi bí. sọ́ni kò kó wá ni. Ah. ṣé kò ká àtọmọṣe máa ṣe ṣé ọmọṣẹ́ ní ráìtì láti dúkù. ẹ̀ẹ́dógún mọ̀ ń kò rí nínú rọ́stà. kí ni mo ní kò ṣe kí ló lọ ṣe. ẹ ní kí o mú ten span àwọn. tí mi kú bí a ten span àgbọn máa wà ah, mo ní kó mú ten span àwa spanner tọkọ tẹ́nìsì lára ni mo ní kó lọ mú wa owó lọ kó spanner tẹ́nì gbogbo ti gbogbo oníṣẹ́ tó wà nínú àpótí oníṣẹ́ lọ kó wá fún mi sórí ẹ̀ dàrú. ẹ ẹ gba tẹ́nì ten span mi ka tẹ́nì mi wá. ọ̀ya mo seventeen spanner. seventeen spanner mo ní ten spanner wá lọ́kọ́ ogun spanner tó náà kò di irinṣẹ́ wa òkè ní báyìí ṣòwò àrùn ohun tó máa ṣe wà á dá ogun spanner yìí padà sínú àpótí yẹn wà á lọ mú ẹyọ péré tọkọ tẹ́ẹ̀nì sí lára tẹ́ẹ̀nì ẹwà olóṣìṣẹ́ oníranù tó fi gbogbo ẹ̀kẹ́ kọlà ó ponu. sẹ́yà wèrè ni ẹ wá sẹ́fẹ́ tàbí lórí rú ni kí ló ní kó mú wá ọ̀gá tẹ́sí fáwọn ọmọ ní kó mú wà lóde lọ́kọ́ odó spanner tó wà nù àpótí irinṣẹ́ wa ọ̀dẹ òponu. ṣé kò yẹ kí ẹ ti làákà yìí ni mo ní kí òun sẹ́mu tí wà ó kó gbogbo spanner wa. ẹ ti pèsè ọmọ ẹ máa kó máa kó. àbúrò ní burúkú ni ọ̀dẹ. bí ẹ ti làákà yìí ẹ ti ń dàgbà. tábà bọ́ sókò tó ń jẹ ìmẹ́yẹ jìnnì sí àwọn bá lùkù fún bẹ́ẹ̀ ah, ṣé ẹ mọ̀ pé ẹ ti ń dàgbà. Ah, ah, láì sẹ́ pátá bọ́ sátọ́mìlọ́lá. ṣé gbàdúrà fún ẹ nísìnyí ẹ ṣe làákàyè nígbà tó ní kẹ́ ẹ mú seventeen wá ṣé ẹ wò tó bá ní kẹ́ ẹ mú seventeen wá nọ́mbà rẹ̀ lẹ́ máa wò ṣé mo ẹsẹ̀ sọ fún yín ni. ẹjọ́ àwọn méjèèjì mọ̀ á fò sùn yìí o òkèlè pẹ̀lú o bá sọ ń pè láhẹ́bẹ́ ẹjọ́ mọ̀ á fò sùn yìí o. òkèlè sá sá sá ẹkúlẹ̀ ẹkúlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ mọ́àfù sùn yìí o ẹjọ́ mọ́àfù sùn yìí. láti pọ̀ ọ̀sẹ̀ kejì nísìn wọ́n ti ra oúnjẹ lọ́wọ́ mi wọ́n ra oúnjẹ one seven nínú one seven two hundred ló fún mi. Ah. wọ́n jí bọ̀ padà sọ ní fẹ́ gbọ́ mi wọ́n ṣe wọ́n mẹ́fọ́ tẹ̀ mí mẹ́fẹ́ tẹ fọ́lá mi wọ́n mẹ́fẹ́ tẹ fọ́lá mi mo ní máa padà ẹjọ́ ẹjọ́ oṣù fọ́gà òun fún wá o. n gbọ́ lábẹ́bí òkèlè ṣé bó ṣe rí nìyẹn. àti pé ẹ máa wo nàìjíríà gan jẹ gbèsè kò sẹ́ni tí ẹ jẹ gbèsè gbèsè ló náà jẹ́ tó pariwo lórí burúkú káàkiri. ẹ ọ̀gá lóòótọ́ wà ní aróúnjẹ lọ́wọ́ ẹ̀ ọjọ́ ìní mo bá kí birthday mi tí mo celebrate fún gbogbo ará ọgbà yìí gbogbo ará ọgbà ló jẹun ẹ jẹun sí mi lọ́rùn máa sanwó ajẹ jẹun. ṣé àwọn ènìyàn ní kò fi máàkì báàgì yẹ mo bí ọ. ọbẹ̀ tó dùn tó sì ọ̀kọ́ṣọ́ ń bẹ̀ báyìí ọbẹ̀ tó ní magi tó ń gbé káàkiri ẹ bó ṣe rí ẹ wá gbọ̀gà ṣé níbẹ̀ ṣe wo ìyàwó òkèlè ni o. ah èmi ìyàwó òkèlè. ajá ìgbà tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ṣé wá rìpọ̀tì fọ́gà. ọ̀gá ẹ̀ má òkèlè kan fún mi ọ̀bẹ tí mo padà ṣe ni wọ́n fọ́ tẹ̀ mí náà wọ́n fọ́ tẹ̀ gbogbo ọ̀bọ mi gúdúgúdú náà fọ́ tẹ̀. ẹgbẹ́ mi gbogbo yìí sùn. ìgbà tí mo fọ́ kínní kẹ́ ó ti di àbàṣà ìrarun watermelon ni o. ẹgbẹ́ mi gbogbo yìí sùn. orí yìí burú ni ẹ wá ṣé wọ́n rán yín sí mi ni ẹ fẹ́ jèrè ni ẹ wọ ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ọdún mẹ́fà ń dà láti lọ lọ́nà mi látijọ́ tó ti wọnú ọgbà yìí kò dá wàhálà lẹ́sìn mi lọ́rùn ni ṣé wọ́n rán yín sí mi ni ṣé wọ́n náà yín síbi ni ẹ̀bí yín kọ́ kó tó di pé ẹ fẹ́ kó bá mi nú ọgbà yìí yín kọ̀ọ̀kan fi ẹjọ́ yín sun àbúrò yín tó kó yín wá fún mi ná tí n bá fẹjọ́ yín sùn wọ́n n tọ́ bá wá yẹ lọ́rọ̀ yín yín ṣe fún yín ẹ̀yin kí ni olórí burúkú méjèèjì ẹnu ẹlẹ́wà yẹn ọmọkútọ́nu dákùmọ́ bínú sọgbọ́n wàá máa lọ tó bá di táìmù yìí lọ́la kó padà wá owó rẹ̀ ó ti rẹ̀ jù. ọ̀gá màá padà lọ́la àwọn tí mo padà ní kò ń gbà wò ó gbàdọ̀gbàdọ̀ ẹ gbọ́ ẹ̀gbọ́dọ̀ lọ́wọ́ àwọn méjèèjì. ẹ wo mo díjú kí n tó lajú bẹ́ẹ̀ bá wọlé kẹ́kọ́ rẹ̀ jáde fún yín nísìn màá nà yín débi pé mi yóò fẹ́ bọ́ lára yín. ṣé tábàjẹ̀ jẹ́ lówó ọjọ́ kọ́ wá rìpọ̀tù wa ni olóògbé ẹgbẹ́ ìjákulẹ̀ sí gbogbo ojú lóranù a máa fún un. ẹwà kò pè. ẹwà kọ àgbàdo ni. wọ́n ní ká wà wọ́n nà. tí wọ́n náà bí one minute. one minute lọ fún yín. ẹ já ká lọ wá àwọn tí wọ́n ra bàtì kán wá mọ́tò. ẹ ẹ gobi gobi gobi ṣé o lè bo ìyàwó yìí mọ́tò àbá kàsímù lọ́kẹ́ pé àwọn tó ṣàǹbọ̀dì kọ́ wá gbé ẹ eh, ní ká fún wọn lọ́wọ́ lọ́wọ́ lórí one minute ṣé mo ṣiṣẹ́ báńkì tí mo fẹ́ fún wọn lówó ni. Ah. Ọlọ́run kí mo ṣe bọ́ọ̀lù tó wá jogún ẹ̀ olójúkọ eh, ẹ̀ lónìí kó yéjì fún mi kí ló kí ló ṣẹlẹ̀ gan kò tiẹ̀ yé mi báyọ̀ Ọlọ́run. ẹ wo ọ̀gá ẹ sábà ń gbọ́ òde lọ́hùn o bí kò gbọ́ mi kò ní kó ebi ẹ bá ń gbọ́ lọ́hùn o. ẹ bẹ́ẹ̀ sọ orí burúkú ọjà tí ó dùn kó dùn ọjà ah, tí ó sí ọmọ ẹ ṣe ọjọ́ náà. onídìí àwọn ènìyàn wo wàá mọ̀ lọ́ntì yẹn tó bá di ìlọ́la kó padà wá wàá bówó ẹ̀lẹ́. bàbá bàbá lásán wàá gbowó mi o bí kò rọrùn mi máa ká bẹ́ẹ̀ ni. ẹ wọ́n wọ́n wọ́n wọ́n sàn ìgbà tó ta fún ẹ o tó ta fún ọ o lè sọ̀rọ̀ olórí burúkú ṣáà ọ̀rọ̀ ti wọ mi gan. ẹ wọ láì ṣiṣẹ́ máa chef láì ro àlùbọ́sà àbí mòrò. tó bá yà ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ sí kọ́lá. ẹ wọ ọ̀gá ọrùn tí wọ́n mi o ah! ah, láàjẹ pé mo kówó nàìjíríà jẹ ṣé mo ń ṣe máa chef ni. ọ̀gá arúgbó mi ọ̀gá ìgbàdàn ni máa yẹ lẹ́yìn lórí ah! máa yẹ lẹ́yìn lórí ọ̀gá arúgbó mi. ọ̀gá láì kówó nàìjíríà jẹ kọ́ńpìlò wíṣọ fún yín ẹ wọ ọrùn tí wọ́n mi o. ọrùn wo èmi náà. ká ṣe sí ìrìn ní kó ṣe wà ó sọ fún mi kó jẹ́ kí ó ní kí n má jọ kó kó lè fi ẹ ebi mi mo ti ṣe mékọ̀ọ̀pù tán ìkí nǹkan gbé mọ́tò kí n dẹ̀ máa lọ ni. ọ̀rẹ́ mi wo ìtì tí máa ń pẹ́ mo dẹ̀ fẹ́ lọ ṣe nǹkan lé nǹkan tó wà important mo fẹ́ lọ ṣe ń lé máa lọ àwọn kò ti gbọ́ ọ̀tọ̀ bá ti sọ náà ni. má jẹ́ kí n fọwọ́ lẹ̀ sọ̀rọ̀ that reminds me ṣọ́bí chief tó gbé fún mi last time yẹn tó ní arrange àwọn babes fún mi àwọn ọmọ tí mo kó lọ fún peanut ló fún wọn èmi gan fúnra mi owó tó sẹ́ǹdì sí mi bíi fún ejò mo fi ọlọ́run bá bẹ̀ kémi àti máa yẹn má pàdé mọ́ ọ jọ nítorí ọlọ́run ìwé èèyàn bẹ́ẹ̀ má jẹ́ kémi àti ẹ̀ pàdé mọ́ mo fi ọlọ́run bá bẹ̀ ẹ́ ni. are you kidding me wàláì um, babe ohun nǹkan tó ṣẹlẹ̀ ṣojú bọ́jẹ̀ kan máa trust àwọn ọmọ yẹn gbà mí o wèrè ni wọn tó bá fún wọn lówó wọn ní fi gbogbo owó jíṣẹ́ pé wọn á ní ìyẹn ibi táwọn lọ wọn ṣàwọn dáadáa of which wọn ti gbowó sápò wọn á mójú owó wọn kó sápò wọn á mówó tí ò tówó wọn máa fi yẹn deliver ṣé òye pé bóyá olóń gọrin iwájú àwọn ọmọ yìí. mo jẹ́rìí àwọn babes yẹn àwọn náà dẹ̀ jẹ́rìí ẹni tó ń darí àwọn wọn ṣe bí wọn lè bá mi dánwó ẹwà àwọn náà mọ̀ mí wọn mọ̀ nǹkan tí mo lè ṣe fáwọn wọn mọ̀. nǹkan tá a máa ṣe lélẹ̀ máa pe chief fún alára mi máa explain fún mi pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni wellness tó bá ti ń bọ̀ lọ́dọ̀ wọn kọ́ máa bẹ́ẹ̀ package nǹkan tó dá sílẹ̀ because mi ní tàn ẹ́ o wọ́n máa ń ṣe nọ́mà pẹ̀lú mi gidigidi gan pẹ̀lú àwọn ọmọ mi àwọn ọmọ mi kẹ̀dẹ̀ ní tó bá máa dé báyìí wọ́n máa ń rẹ́rìn dé wọn láwọn ti gbọ́ pẹ́ àwọn ti gbọ́ pẹ́ máa ń jó lọ́rùn tèmi nìyẹn. àná oh dẹ́gbẹ̀ẹ́ kú tí bórí wa ṣì wá wá. kẹ́rọ má jẹ́lé. Ah, ah so ìwọ ò tí ì nu mọ́tò yìí látàárọ̀ tó dẹ̀ mọ̀ kí wọ́n ń jáde. èyí mi ẹ yí ẹ má bílù ṣáyìn làtẹ̀kọ́ lọ sọ pé kèmí fáfá mi kí n kílídẹ̀ di mọ́tò yìí mo sì gbìyànjú láti kílídẹ̀ di mọ́tò yìí àfi bí lùmí ṣe bẹ̀rẹ̀ sí ní máa tán mi kámi tán mi kámi tán mi ni ìyẹn ló jẹ́ kèmí fáfá mi kí la pupu ní ìlú tẹ́lẹ̀ tìlú bẹ̀. Ah, ah, kí ló ń wí la púpù àbí kí ló sọ. fi ilé ilé ṣe máa rí la posh ṣọ máa ń pè ní la posh. máa ń gbọ́ nínú rédíò. o máa ń gbọ́ nínú rédíò la posh ń po kírìmù ni wo máa pù ẹ́ jìgìjìgìjìgì báyìí máa pù ẹ́ mọ́gọ́ta so òun fi mí pè nǹkan tó ń rà bì tó mọ̀ pé mò ń jáde ń sìn ó wá ń ṣòṣì lọ sára mọ́tò sọ fẹ́mi pé ẹ ìwọ là púpù. má bínú. kémi má bínú. anyway mi ò tẹ̀ ní táyì fún gbogbo yẹn wọ ó ń sìn kan nu bíbí kó wá lọ sí géètì fẹ́mi jàre. sí ah, ah. géètì fún ṣọ́ra mi ló mọ́jú síbẹ̀ yẹn tó ṣẹ́nu rú. yóò àtọ́l. aláìní kan ṣe kẹ́rọ má jẹ lé o oh. kẹ́rọ má jẹ lé etí ẹ̀ mélòó wo mo fẹ́ bọ́ tà ń sìn ṣé orí mọ́tò yìí láàrin ìṣẹ́jú kan sí kejì kó ti mú fún mi o àìjẹ́ bẹ́ẹ̀ fún lára mi máa ṣí ẹ léṣe. yeye mi ṣẹ́rí èmi fáńfáń mo tẹ̀ ní àbá ọmọ kan ni mo fẹ́ fún yìí o èmi rò pé irú etí mọ́tò eléyìí tó tó dọ̀tí ní ìdọ̀kúdọ̀tí mo kò wíyá kẹ gbé under afraid yìí kẹ gbé ìyẹn jáde á lè yá yín ní. wá kí n tiẹ̀ pẹ̀lú tèmi wèrè kó sí ẹ lọ́pọlọ ni ó kẹ́ ọ mọ nǹkan tó ń ṣe àbí àárẹ̀ á balẹ̀ máa padà gẹ̀ẹ́tì ẹ àrẹ àárọ̀. èyí ẹ má bínú ṣẹ́yà sí àkíyèsí tèmi fáfá mi ń ṣe ni pé mo rí pé gbogbo àwọn flat tire ń da mọ́tò lọ́nà ṣé tẹ bá lọ́nà lọ́nà lẹ́ máa lágé jẹ ni. mo rò pé wèrè wà ní blood ẹ kí ló mọ̀ ń pa mọ́tò ṣó ti ń kọ́ mẹkáníìkì mọ́ di gate man tó ń ṣe ni wọ new zans òṣì ìwọ jẹ́ kẹ́mi bọ́ta kẹ́mi má rí mọ́tò gbé bọ́ stansin. màá ju ẹ lójú. ẹ má bínú ẹ má bínú. bí ìyá tẹ bá gbé ní iṣẹ́ rẹ̀ kékeré àwọn ọmọ gorí ẹni o. pé mi lọ́rẹ́ yèyé mi ń sọ̀rọ̀ sí pé èmi èmi kò sí ọ̀rọ̀ tèmi. màá jẹ́ kó mọ̀. this one o máa rà o náà máa rà mọ́tò eléyìí. ẹ paranti sọ ma. ẹ ọya amasi kò fi èlò lówó ẹ o. Eh. <laughs> Eh, I go pay fifteen thousand. year ah kí ló dé gbogbo nǹkan ọmọ ọtí sáré máa ṣe pé ọtí máa sáré ṣe pé ah, kò ní yẹ́bù ṣé àárẹ̀ lómi rà mọ́ bẹ́ẹ̀ yẹn ni ló fẹ́ ra kíní eh, eh, kò ń ṣe kíní bọ́nẹ̀tì nìkan ló fẹ́ ra fifteen thousand. Ah, má bínú jọ tí ọlọ́run kò mọ̀ má bínú ṣùgbọ́n dáríjì mi eléyìí lásán ló má ra fifteen thousand. Ah, everything i go buy everything carry am fifteen thousand. kò ní bẹ́ẹ̀ mú èkejì. kò ní bọ́ ọ̀dọ́ gbàgán ó ti dọ̀tí. mọ odidi mọ́tò ni wọ́n fẹ́ rà ní eh, fifteen thousand ṣé torí pé òun wọ mọ́tò yìí lẹ̀ mọ́tò yìí bó ṣe wà yìí tí n bá start ẹ̀ fún ọ̀sẹ̀ tí n bá tẹ tí mo fi sí tọ́tù tí tọ́ bá gbọ́ nǹkan tán jìnnà ẹ̀ sọ́tọ́ ni bàbá mu. bàbá mu bàbá ma kini kini rẹ ma kàn mí báyìí ni. <laughs> this thing i no wulo for you i no wulo for me fa. Ah. I no wúlò for you I no wúlò for me fa. kí ló wá kọ́ wa bí mo ṣe wọ yọ ọmọ kírun o tíwájú orí ẹ dúdú tó ń yọ kí láìsọ gọ yìí o. a ní no wúlò for you no wúlò for me. wé eh, ìgbà tí o wúlò for kí ló fẹ́ fi. this thing I just wanna make here make it clean fa. sọ gbósì ah. sẹ lọ́mà. <laughs> abọ́dì. sọ gbósì sẹ lọ́mà tó fẹ́ tẹ kó sí. èkó ni bàjẹ́. ẹ eh, I no wúlò for you pé ìwọ fẹ́ tún sí bó ṣe wà yìí sọ má jẹ́ ń parọ́ fún ọ ipa fẹ́ ta fún ọ àgbà three hundred thousand ta ló pa ọ. kí ló ṣe hundred thousand naira. kí ló dé Ah, pariwo. Ah, ọ̀gá this me i no go fit buy am like that o eh. ah this e no wulo pa. iná ah, eh. wulo pa eh. kini bọ́ sọmọ pé bọ́sẹ̀ wàá tọ́ba rà tọ́ba ń gbé lọ kò sẹ́yìn tí ò dọ̀dún lọ́nà. wàá tún wá gbọ́ ah, sórí ìwé díútì ẹ̀ wọ́n ti ṣe tán kọ́sítọ́mù ní dẹ́ẹ̀dúró àmà ń lọ bàbàbàbàbàbà. deputy. ẹ a tún máa ṣe change of ownership. wetin concern me change of ownership wetin concern me with deputy i go carry this one break am for everything put am inside my sack i carry am go láìsí láìsí alápatà láìsí lébàjọ láìsí màálù òye ni mọ́tò eléyìí ló fẹ́ sá sínú àpò saka yìí. ẹ o máa ṣá odidi mọ́tò eléyìí. everything fa. everything fa ó ti yé mi o ti yé mi kò lè wẹ̀kì kò lè wẹ̀kì kò lè wẹ̀kì ẹ kò lè wẹ̀kì ẹ ẹ ẹ wá wá wá go bẹ go bẹ. ṣé o máa ra big hundred thousand. hundred thousand. ah no no no i say i go buy everything this one fifteen thousand dream bus abi eh. ten thousand. Ah. kabadaya. ọ̀tá jẹ́ ni ẹ dream bus àti alọ́rin ní ten thousand. ten thousand kabadaya. ilé ìdájọ́ ọlọ́run mọ̀ ètò ìnáwó dídì èyí bí wọ́n bá fi lé kàn wọ́n gan kan mẹ́ta ọlọ́run mọ̀ jẹ́ ọ̀nà nínú wọn ẹ eh, gbogbo eh, ẹ lọ ṣé owó wà lọ́wọ́ ẹ báyìí. Ah. owó wà ẹ ọ̀yà kò wá sọ fẹ́ lọ lórí tiẹ̀ mú ni. ṣé o gbé pos irọ́ olo pos. olùsí máa wo díìlì rẹ̀. owó lágbára jù. ibi ló wà ibi ló wà ó ti da ìwọ nǹkan ọmọọṣẹ́ ti wà kò sí wàhálà o sórí kùkù tó gbà sílé àti gate man òtún kọ́ ọ sí wàbí èmi o mo ní kúkù mo fẹ́ jẹ ráìsì ọ̀rẹ́ mi fẹ́ jẹ ẹ̀bà ló bá ní kò sí gàrí lé mọ́ ṣé ó dáa. ṣé kò mọ̀ pé ẹ̀bà ẹ̀bà ẹ̀bà lèmi ò jẹ ni tó fi sọ pé kò sí gàrí lé. ẹ mọ fọ tó ṣẹlẹ̀ ṣe bí ẹ̀bà lèmi fẹ́ jẹ. ẹ̀bà ni wọ́n dẹ̀ ní kò sí gàrí lé mọ́. ẹ máa rán wọn ní gàrí wọn lọ ra gàrí fún mi kó lé tó yẹ àbí báwo ni bọ̀dà ṣe bí ráìsì lẹ́yìn fẹ́ jẹ. ráìsì lè mo fẹ́ jẹ ṣùgbọ́n tí ń ṣe ráìsì ti yín lọ. ẹ kò tí ì jiná kò ì jiná. kò tí ì jiná ṣùgbọ́n wọ́n ti ń ṣe àbí. ẹ gbogbo ẹ máa jiná papọ̀ ẹ wo ṣe rí ohun èèmọ̀ kan tó ṣẹlẹ̀ ẹ ní problem nínú ilé gbogbo ìgbà ni mo máa sọ fún yín ojoojúmọ́ ni mo máa sọ fún yín bẹ́ẹ̀ yìí wà lákòókò nílé tẹ́ bá ti mọ̀ wípé ọmọ tó wà ní kíchìn yẹn kò dáná oúnjẹ fún yín in time ẹ máa bọ̀ ẹ wá bá mi ẹ má máa bínú débi báyìí tó ti yẹ yín sìn nísìnyí máa rán nísìnyí máa ní kó lọ bá mi ra gàrí wá kó tẹ̀bà fún yín ní kíákíá. Ah, ìwọ kọ́ ọmọṣẹ́ sí wa ó dà ó dà <laughs> that's good that's good better. ẹ jẹ́ sí wàhálà sorry àwọn ọmọọṣẹ́ rẹ̀ mo fún wọn ní ìṣẹ́jú márùn-ún tèmi ò bá fi lè rí ẹ̀bà eku ẹrù mi ń padà lọ Oruwa olúwa ti mú ẹ àbí olúwa mú ẹ kò sí wàhálà àlàbílẹ̀ padà àtẹ̀mí náà bẹ́ẹ̀ àjọ lọ. Ah, ah. torí ẹ̀bà ti ráìsì ìbúkílù tí láì bá wọn pèsè wá rí báyìí ìgbésí ayé yóò tẹ̀ ṣe wá múyàn láti lè kọ́ síbi kankan náà bọ̀dá mi bọ́ ṣe wà ẹ̀wọ̀n ní làákàyè ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi náà wọ́n ọ̀gbọ́n ẹ wá máa ṣe bí kátàrà ti wèrè nínú ilé ẹ̀rọ kò máa yẹ máa fi yẹn máa disturb èèyàn ẹ wo. báwo ni kújọ mẹ́ta ìwọ ni mo rí láì gba wọn náírà yìí. ẹ kí ló ṣẹlẹ̀. mo ní wá rí ẹ náà ni pàtọ́rọ̀ ti bí tí mo sọ fún ìlú mi nígbà tí ọmọ mi náà ni mo ní wá rí ẹ fún ọ̀rẹ́ mi bá ló ṣe ṣe mí báyìí báwo ló ṣe ṣe mí báyìí ìwọ náà jẹ́ mọ̀ wọ́n mi sì gan seriously ìwọ náà jẹ́ mọ̀ pé kò sówó lọ́wọ́ mi tí mo lè fi tẹ́kì ẹ̀wọ̀n ọ̀rẹ́ mi jọ any amount bá tẹ̀lé fún mi owó tó bí mi ní save hundred thousand ni but mi ò ní anything anything lọ́wọ́ tí mo tẹ̀lé fi ṣe jọ. Hmm. ṣórí ara nǹkan tí mo máa sọ fún ẹ gbogbo nǹkan tí mo máa ń bẹ́ẹ̀ sọ lóòrèkóòrè máa pè é sí kọ̀rọ̀ máa bẹ́ẹ̀ sọ ṣé yóò ní láti máa fìyà jẹra ẹ kí ló ń fìyà jẹra ẹ fún ìwọ náà wò ó just take a good look at yourself wo bó ṣe rí látòkè délẹ̀ ó pé lọ́mọ obìnrin ọlọ́run tó dẹ̀ dá ẹ nì kó dá ẹ fún ìyà jẹ ó ti mọ̀ pé ìwọ̀n wí ọ̀dẹ̀ ọ̀dà òdì fẹ́ broke nínú ayé òun ló ṣe fún ẹ ní gbogbo nǹkan tó fún ẹ wáyé tó ṣe lò ó. ọ̀rẹ́ mi báwo ṣe máa sọ̀rọ̀ báyìí fún mi nígbà tó bá fẹ́ fún mi fún mi owó ní ah, gbogbo iléeṣẹ́ gbogbo àdìkà wá àkàsùn kakógé síbi ṣé bí mo ṣe ń dún ìwọ ò nífẹ̀ẹ́ sí mi mo nífẹ̀ẹ́ sí. mo dẹ̀ ń sọ fún mi mo ní iṣẹ́ tí mo ń ṣe mo ní iṣẹ́ tó lálùbáríkà ni tó lọ ń yàn mọ́ wa látòdì ọ̀run pé dandan dandan o nínú ayé tá a wà yìí o a gbọ́dọ̀ bá wọn ṣe ṣé júmi ò máa ròyìn fún yín. ojú mi sọ kódà ẹ̀yin méje ẹ sọ gidi seriously but ọ̀rọ̀ yín ọ̀rọ̀ mi ni ò fẹ́ yé yín ẹ jù ẹ jẹ́ kí tèmi yé yín wọ́n jẹ́ mọ́ kí mo ní ṣọ́ọ̀bù tèmi náà mo ní ṣọ́ọ̀bù tí mo ti ń tajà tó bá ṣe pọ́jà tí ó yà àwọn èèyàn òrògùn náà wọn ọkọ̀ wọn wọn síkì kú ọ̀rùn jọ ọjọ́ rẹ̀ mi ṣàánú mi jẹ́ lọ tẹ́kẹ́ mọ́ mi jọ. ṣé wàá rí ń sìn pé wọ́n ló fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ṣé pé wo ló ń fọwọ́ rẹ̀ ṣe rẹ̀ ìwọ kọjá kan sínú ṣọ́ọ̀bù o ọjà yín ò ta o ọjà yín gbogbo ọjà tọ́lọ́run jogún fún ẹ látòdì ọ̀run abẹ́ ẹ ló wà wọ́n ló kàn ń wèsì ẹ̀ dànù. jẹ́ ẹ sọ fún ẹ ìgbà là ń búra irú bá ṣe jọ wàyí nísìn lálẹ́ ròyìn kan tájọ gbélé ayé ara wa ṣe ní èjì wàyí tó bá ti ń gbó sìn yìí gbogbo ẹ̀ ó máa ń jọ ni so it's better kó utilize gbogbo nǹkan tọ́lọ́run fún in time. àṣàǹtì eh? àṣàǹtì eh? ṣàǹtì gbàgbé ṣàánú ọ̀rẹ́ ẹ amọ̀ sọ ilé ta ṣàánú ọ̀rẹ́ ẹ. mi ò ní káṣí ní báyìí máa lọ fowó fún mi. ah now you are talking now you are talking. not for like ẹ fún mi. Eh, ṣé o fẹ́ kájọ máa ra wa lọ́wọ́ ni. ṣàmàbọ̀ Ashanti baby. Ashanti. ẹ mọ òṣèòsí o. ṣé o mọ̀ mi ni ṣílẹ̀kùn fún mi. fáwọn o èmi ò rí yúrí o èmi ò mọ̀ yúrí o. ṣé o ṣe pé olórí burúkú ni ìwọ ọmọkùnrin ó dá mi mọ̀. làwọn wo àtọ. ó mẹ́mí kò burú má wọ iṣẹ́ ẹ̀ ti tán bí yìí o ṣe pé iṣẹ́ ẹ̀ ti tán bí. ṣẹfẹ gbọ́ tí bá sọ pé mi wá mi wá mi mi mọ̀ ìmọ̀ mọ̀ yín àmọ́ máa jẹ́ ju yín lèmi ẹ̀yin bójú tèmi jẹ́ ẹ̀yin bójú tèmi gbolẹ̀ <laughs> ẹ̀yin kọ́ lẹ gbà mí síṣẹ́ ẹ̀ lè sáàkì mi o wọ́n wọ́n fẹ́ wọ́n ní mi o wọ́n fẹ́ mi ní mi o ẹ̀yin kọ́ lẹ gbà mí síṣẹ́ ọmọ ẹ̀ lè sáàkì mi o. olórí búkú ọmọ yìí ọlọ́run ti mú ẹ ṣé wàá ṣe àbọ̀ nísinsìn ó yá sí gate sí gate. àti ẹ̀ ti máa ṣọ́ àti ẹ̀ ti èmi ló pè láti àná. welcome welcome madam.

mo ti débi ìwé eré táwọn májèlé àbí kí ló ń po ọkọ̀ gẹ̀tì mẹ́rin ó sọ pé òun ò rí mi rí òun mọ̀ mi rí ni ò ṣílẹ̀kùn fún mi ni mo dúró síta sí ah, ah. ṣé òun ṣeré ni wàláì more than thirty minutes mo ti ń kọ́ lẹ́kọ̀ọ́. ẹ máa jẹlé wọ́n mi báyìí gbogbo iṣẹ́ tí mi ò rún ẹ tó máa ń jẹ lẹ́yìn mi yìí máa jọ ẹ lójúlé nìyí. kí ló ní mo jẹ. kí ló ní tó ṣílẹ̀kùn fún ẹ mi ṣé fẹsẹ̀ pé òun mọ́ rí ni. kò gbẹ tán dé láà mo rí wọn tán mẹ́kọ̀ tán mẹ́kọ̀ lẹ́nu ọ̀nà bẹ̀rẹ̀ lọ́sọ̀ọ́ pé àwọn òtíjẹ́ tọ́ta àwọn máa wọlé. orí ò dá lọ́mù ẹ̀ ah, àwọn ṣépè fún ẹ ni. mo mọ̀ ẹ́ pípọ̀ ṣé o sọ fún mi pọ̀ mọ́ mi ni o sọ pé mi kọ́ mo gbẹ́ sẹ́nu iṣẹ́ mo lọ pa ayé ẹ̀ ti tán bí mi o sọ bẹ́ẹ̀ o wà very very slow níwọ̀n ìgbà tó ti rí ọ̀rẹ́ mi bí báyìí tó dẹ̀ ti mọ̀ wípé ìníkọ́ ló ti ń wọ bí báyìí kí ni nǹkan tó ṣe yẹ tó lè ṣílẹ̀kùn fún kó jẹ́ kó rọra wọlé pẹ̀lú rọrùn fún ṣé wà bẹ́ẹ̀ lọ ní géètì bí báyìí ni àbúrò ní burúkú ni ẹ́ kúrò kó ti yá wọlé. owó yeyeyeye owó yeyeyeye. awo sílẹ̀ nù ẹ̀ náà bó ṣe wó yẹn náà ló máa wó kú lẹ́nu ẹ̀. very stupid woman being bó ṣe máa ń ṣe nìyẹn gbogbo iṣẹ́ tí mi ò bá ran nínú ilé alàyè ló máa ń jẹ́ fún mi wọ́n jẹ́ kó lè fẹ́ wọlé fún ara ẹ̀ ló máa ṣe lẹ́kùn fọ́lé pé kó lè wọlé màdámù wà nínú ilé wọ́n ẹ̀ṣẹ̀ gbowó ọjà wọlé ni bó lórí burúkú iṣẹ́ máa ń sọ nìyí. tọpọ lọ wà láìta láì. tètè mú bú gbogbo ikó lẹnu géètì o torí ó ti ya wèrè bó ṣe wà bóyá kó mú padà lọ sáré. àdìkọ jẹun nìkan ló mọ̀ ní gbogbo gbèsè ilé ayé ẹ̀ bó ṣe wà yẹ idiot tó ma lọ gbélé sí i ilẹ̀ ìdọ̀tí àgà kó jẹ́ bí irú ah. pé mo ní kọ́mọ ẹrù ẹ̀fọ́ fún mi àwọn orí ah. ẹja àwọn egungun ẹja máa gbọ́ ara adé jókòó tilẹ̀ adé máa ṣàlejò nígbà ìṣẹ̀lẹ̀ dẹ̀ alóhùn kẹran má jẹ nínú o. onítọ̀rọ̀ ní mi odidi ẹni ẹ̀kọ́ lẹ́ máa sọ bẹ́ẹ̀ máa gbọ́ onítọ̀rọ̀ létí o ọmọ àwọn òrìrì mi wà o odidi ẹni ẹ̀kọ́ létí ìwọ yẹyẹ. Ah, ọ̀rẹ́ mi ò ti máa ń bá bọ̀bọ̀ ìṣeré jù. mo fọlọ́run bẹ́ẹ̀ báwo ni ìjà àfipárọ̀ wèrè yìí iṣẹ́ tí mi ò rán lóúnjẹ o báwo ni ṣe ti bá gbá aṣọ náà ó wà ní báàgì. ó wà ní báàgì eh. ṣé wàá bá mi pé télọ̀ yẹn kó wá wọ̀n mi bíbí má bínú ṣùgbọ́n mo ṣe máa ń ṣe ni. <laughs> olórí ìwé kò tí fọwọ́ pè ká ló fọwọ́ pè mí. ẹ tí mi ò rí rárá ó má nà bí ẹran. ètò ìkàn owó yeyeyeye ni lèmi ni màdàmú gbálẹ̀ títorí ọ̀rẹ́ wọn lásán lásán ah, wọn ò dá lè yẹ̀mọ̀ ní o tọ́bọ̀ mọ̀ pé èmi kẹ́rọ̀ màjẹ́lẹ́ fún mi fún mi onítọ̀rọ̀ lèmi wà odidi ẹdìyẹ kọ́ lẹ máa sọ odidi ẹdìyẹ kọ́ lẹ máa sọ máa jó tá a mọ́tò yìí èmi ni mo sọ bẹ̀ fún yín ògún gbọ́. ọ̀rẹ́ ó ga ìtura tari ṣé pé epo ti di one again àbí tó kọ̀wé scarf sóde yìí bọ́ǹkì ni ṣé torí scarf tí mo wé torí pé mo fẹ́ lọ ṣe irun màá ní mo wá wọ pé kí n má ṣe orí mi sílẹ̀ báyẹn pẹ̀lú pé mo ti tún run mi òun mo ṣe ní pé kí n wé scarf kí ni bọ́n wé tí. náà trust ẹ bọ́ọ̀nì gègé bá ti gbé wá trust fẹ́ ṣẹlẹ̀ ọmọ bọ́ọ̀nì. bọ́ọ̀nì ni wo ọ̀rẹ́ á fà pẹ̀lú ọ̀rọ̀ mọ́ náà àwọn ọ̀rẹ́ mi dúpẹ́ pé wọ́n ti dà gbogbo òkú ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run àti ìwọ náà tí wọ́n á ṣe yẹn báwo ni kí ni wọ́n dá ìṣọ́ ọ̀gbìn báwo lọ́wọ́ ọmọ sọ́ba ṣe rú ọ̀tí wọn náà mọ̀ látàrí ọba màdúgbò ṣọ́ọ̀bù máa wù kò sẹ́ni tó máa bẹ pé kí lẹ́yìn tá à ń bẹ̀ yẹn o tó máa ṣe léèdì owó owó nǹkan tó dà lọ́kàn mi sì bọ̀ àti wọn bí mo ṣe máa relocate kò bí báyìí relocate bẹ́ẹ̀ má tún lọ sí elsewhere bí màá tún rí greener passport lọ́sàn-án bí báyìí i'm sick and tired relocate bíi ti báwo wọ́n bí báyìí èmi ò bá dálábàá fún ẹ̀ pé kó wá àwọn pásítọ̀ àbí àfa àkọ́kọ́ wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ sí i ó jẹ́ máa ta wàràwàrà tó bá rí lókè ṣé mọ̀ nǹkan tó fẹ́ lọ bá ń bi tó ń lọ ni ṣé mọ̀ tó fẹ́ lọ bá ń bẹ̀. ọ̀rẹ́ mi wọ ló ń sọ̀rọ̀ báyìí wọn náà jẹ́ mo gbọ́ àwọn fàtó kún tàtàwọn pastors wáyé fèkì ló pọ̀ jù fèkì nẹ̀ tabakọ̀ là ń tuntun wíjú wọlé àti wọn máa dákún pọ́blẹ̀ tí mi ta igbó ni wọn ti máa rí wọn náà wò kí n relocate kí n relocate kí lọ́ọ̀tì ẹ̀mọ́ kò fẹ́ fi ayé ẹ̀ ṣe ìwọ̀só ti sún mi mi ilé tàn yìí ìwọ àti ọlọ́run nìkan náà ní bí wọ́n ṣe wọ̀ báwo ṣe máa leave ṣé mo ti mọ̀ pé òun ẹnì kan bẹ̀rẹ̀ pé kí ló ta owó owó mi máa wà kọ́ ṣe ṣá. Bẹ̀lẹ̀, àtàwọn kò sọ fún ẹ kò ṣiṣẹ́ olóòṣè kọ́ ló ń lo pákéjì gbogbo nǹkan ló ti sẹ́yìn lójú gbogbo èyí ìdánilé yìí ó ah. ah. kélé má bọ̀ má bọ̀ kọ́sítọ́mà ti dé má bọ̀ má bọ̀ iṣẹ́ ti dé ti dé má bọ̀. big madam ah <laughs> big madam ó kélé má bọ̀ má bọ̀ má bọ̀ ẹ káàkiri. Ah. Eh. ẹ́ńjì mọ́tò yín náà kìíní. ẹ lọ sí bọ́nẹ́tì. ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ́ńjì mọ́tò mi. hello rim àti brave boss tẹ bá mi change ọkọ mi ní kí n kó wá pé mi ṣe ń jẹ o ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi kó kí lọ kó fún kó mọ̀ pé mi ṣe mo ṣe ń jẹ. ẹ ẹ mọ̀ká tó ṣẹlẹ̀ àwa ẹ jẹ́ káwa fún yín ní nọ́mbà ọmọ yìí kò kára kí n lọ ẹ tẹ́ bá ti délé ẹnì kan pè kán béèrè pé sáwọn mẹkáníìkì wa ra brain box àti àlọ kọ́kọ́ fún wa. Ah. irú ọ̀rọ̀ adarada olè ń bá mi sọ kí lọ bá kí lọ sọ́kọ̀ mi pọ̀ mọ́ ibo kí lẹ̀ ń sọ lẹ́nu ẹ fẹ́ da lé mi rú ni ṣé fẹ́ kí lè mi dàrú ni ẹ jọ torí Ọlọ́run ẹ jọ ẹ wọ́n ọ́fíìsì lọ kẹ́ lọ bá mi kó. ẹ jọ máa béèrè béèrè kọ̀ lọ́wọ́ yìí ṣé ọkọ yìí kò trust yín ni abẹ́rẹ́ náà wù àtẹ́ pé èèyàn ní gbàgbọ́ lórí obìnrin. wàhálà kò ra yìí sí tó bá trust mi tí o trust kí ni sí. kí wàá lè fẹ́ra yín fún kí ni ìfẹ́ obìnrin tẹ́ wàá jọ sí. àti ọkọ yìí wo fíìmù Titanic. ẹ ó dáa kò sí wàhálà ẹ yọ fóònù yìí jáde kí ẹ ṣe fídíò kan fún wa pé a sọ̀rọ̀ kí wàá lè fọkàn yín lé. àyè máa gọ. a ká sọ fún yín pé. àwa ni mẹkáníkì. alọ́rìmọ̀ àti bẹ́ẹ̀ bọ́ọ̀sì. mo fọ́ o kí lọ́rọ̀ lè bá mi pàfọ́ọ̀mù náà kí lẹ́ kí lẹ́ sọ lẹ́nu náà tí wò bá tiẹ̀ ìwọ ìwọ ìwọ àgbà ó ó mọ nǹkan kí lọ sọ ẹjọ torí Ọlọ́run mi ìbá yín ṣe àwàdà o Ọlọ́run bá ni mo fi bẹ̀ yín ẹjọ alọ́rin mi àti brain box mi ẹjọ torí Ọlọ́run mo fún yín ní three days three days péré. ọ̀rẹ́ mi wọ́n ṣe ń bínú bẹ́ẹ̀ ni àwọn ìyá ìyá àwọn kan lọ́sọ̀ọ́ òbúrú sọ <laughs> ẹwọ ẹfọkọ balẹ̀ ṣé ẹ gbọ́ ẹfọkọ balẹ̀ èsì tó ṣe brainbot sí àti ayọrin ìwòye. mo bá yín sọ̀rọ̀ tó tó tó ń dalẹ̀ tèmi rú ẹ̀yin sọ fún mi pé ṣé kò ṣe pé ẹ̀ serious a ní ẹ wọlé lọ ẹ má yẹ kí ẹ má yẹ kí bí kìí lá bébè o. ẹbí lè bá wa dàrú àwọn èsì mi gbẹ́jọ́ mi dé àmì abẹ́ ìwòlá àbúrò máa bá yín yanjú ẹjọ́ ẹ̀ ẹjọ́ tó lọ́lọ́ tó bá rò bíyà mo bá yín ṣàwádà wọ́n ọ́fíìsì kẹlọ bá mi kó wa lọ́rùn mi ìbá yín ṣe é mo ti mọ̀ nǹkan tí màá ṣe fi hàn ọ̀gá yín tọ́gá yín bá wá yín báyìí mo ní ma fẹ́ jọ yín sùn ah. ọ̀gá yín ma fi sùn ma fi sójà kò yín ni ah, ẹ̀yin onílànà yìí. ẹni sùúrù àbá ń ṣeré ni o àbá ń ṣeré ni èsì ń ṣe èsì ń ṣe tí mo kó sùn bí báyìí nítorí sọ́ọ̀bù ayì kò wá sí kíọ̀ tá a bá lọ tọ́ báyìí ọ̀yàn máa ń ṣà kan a máa mú kan èkó nìkan àwa kó kó nu sọ́ọ̀bù a kó lọ́dọ̀ yorùkókó tó wà ní sọ́ọ̀bù. ẹ tó wà sálẹ̀ náà. ṣé wàá rí yorùkókó tá à ń sọ yìí ẹ wà lé nìyí a tó ọ̀la tó lọ́ lọ́ọ̀kú yá yá ah, yá yá. wọn àmàlè dé lọ́la ọjọ́ mẹ́rin wọ́n lè tún fẹ́ kán tó máa wò pé káwọn tó tó lọ ṣàdúrà ìjọ mẹ́jọ wọ́n lè pẹ́ wọn bóyá bí oṣù tó ń bọ̀ lè ní. òkèlè ah, ah, àwọn àti mi ẹbí ẹbí ó pẹ́ jù tá a máa tó bí ọjọ́ kẹwàá lẹ́gbẹ̀ẹ́ yìí. wàhálà mo regret pé mo ṣe mo gbéṣẹ́ fún un gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá mi sọ yẹ ẹyin tí tẹ́lẹ̀ yóò bá tiẹ̀ tí yóò bá tiẹ̀ gbọ́n ẹyin yìí ẹ̀ dàgbà ẹ̀ dànù ẹ̀ lè bá sọ̀rọ̀ ẹ gọ̀gàn o tó bá ti ijọ́ méjì péré sójà ni màá ó ti ok ah. màá mọ̀ nǹkan tí màá ṣe fún yín. Ah, ojú wa lé gbogbo ilé kò yọ kankan ní. Ah, big sister rainbows ayọ̀rì ẹ máa ti bá rainbows àti ayọ̀rì fún náà. àbí bẹ́ẹ̀ bá dẹ̀ rí ẹ lọ́ra lọ́dọ̀ báyọ̀ wá pàṣẹ ló kọ́ rainbows. at very members only members that's decent. òkú wo la ṣe bóyá ká lọ ra yẹ̀pẹ̀ ká fi kó ẹsẹ̀ òkú ni o. ẹbí o members members a lọ rí èmi ò mọ bíta kiri ọ̀rọ̀ sójà sì rí sójà sòrò sẹ o wọn bá fún yẹn gba tẹ yọkẹ tí lè di fọdún márùn o. tá a máa ṣe nísìnyí pé a máa kó sódò lọ́gbọ́ àti kọsẹ̀ tán kálọ̀ dá ṣọ́ọ̀bù tí wàá lẹ̀. ẹ mọ̀ pa mi ìjọba ìlú abẹ̀rẹ̀ ṣe tá sáyé ṣe freedom báwọn. mẹkáníìkì kò ní kí ló wà náà mẹkáníìkì síbà tí mo ṣẹ́ nísìnyí tí mọ́tò tó bá fi epo mu tó supply epo mọ́ kákọ̀dá mú kiri ka pásítọ̀ kájí báyìí kókó ká fẹ́ràn kó bẹ̀rẹ̀ iṣẹ́ bọ́yá ṣe ti táyà a mọ̀ ṣe àwọn ẹ̀ṣẹ̀ ti bọ́ọ̀bù a lè ṣe kò sí wàhálà ká lọ sí ṣọ́ọ̀bù lóko. káwa owó ká lọ ra ògógóró fọ́gà ni pé a fẹ́ ṣe freedom. a máa jí lọ láàárọ̀ ni àárọ̀ kùtùkùtù. ká ṣe freedom torí <laughs> sójà sójà. a máa kó òbí ni. hello àti sadiya hello. ẹ káàsán ẹ kúndùn mẹ́ta. ẹ káàsán ṣe wa ok. irọ́ o wàhálà wa o wàhálà gidi ti wà. a kí ló ti ṣẹlẹ̀. lábẹ́ bí àtòkèlé ń kọ́. wọn ò sí nílé wọn ti jáde kúrò níbi báyìí sí wọn láwọn lọ bíṣẹ́ nǹkan tó sọ fún mi ni ṣé ẹ̀yin ò tí ì rí wọn bíṣẹ́ ni. ebi ò tí ì rí wọn o. Ah, ah. ó dá mi lójú pé nǹkan tí wọ́n ṣe gan ni ojú kún aṣọ. ọ̀kan nìyẹn ẹ bá mi kìlọ̀ fún wọn o ẹ jẹ́ mọ̀ wípé ilorin àti brain boss wọ́n ti di gbénu ṣọ́ọ̀bù mi gbogbo inú ṣọ́ọ̀bù pátápátá mo ti wá mi ò rá ilorin ẹ wá gbọ́ ẹ bá mi pè wọ́n kẹ́ ẹ bá mi tẹ̀ wọ́n nú dáadáa. ibikíbi tó bá gbé ọlọ́rìn yẹn sí kún ọjọ́ kún ọjẹ́ wọ kún ó kó àbí kún ó kówó rẹ̀ wá fún mi bí bẹ́ẹ̀ kọ́ ẹ wo mi ò ní bojú rárá sójà ni wọn fi gbẹ̀yìn lé bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ah ẹ jọ ìyẹn ni kẹ má ṣe ẹ má kó ọlọ́pàá dé inú ilé mi bí ẹjọ́ mo fọlọ́run lédùmarè bẹ̀yìn ẹ kò fún mi ní ọjọ́ kan ṣoṣo ẹ jẹ́ kí n fi wá wọn tí bá dẹ̀ ti rí wọn gẹ́lẹ́ náà ni mo máa kó wọn bọ̀ lọ́dọ̀ yín a yanjú ẹ̀ láyé àárín ara wa. bẹ́ẹ̀ ta ìyẹn máa ṣe kókó kẹ́ẹ̀tì ti lọ tẹ̀ wọ́n nukú ọ̀dà nǹkan o bí bẹ́ẹ̀ kò bá fi sójà gbé yín o mi ní wojú rárá o torí ẹnìkan lè wá kó bá mi kò lè wá ba tèmi jẹ́ ṣọ́ọ̀bù. ah mo dáràn èjìlé léyìí o àmì ara rẹ̀ ń sọ mí wò pé kí n má káwọn ará bíi débi. kí ló ṣẹlẹ̀ báyìí. gbà mí ẹ̀gbọ́n mi mà ló máa kó mi sí yọyọ ẹ̀gbọ́n mi àti ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi olórí burúkú tí mo lọ mú nínú abúlé pé kọ́ máa bọ̀ ń bí yìí o kọ́ lè wá máa ṣiṣẹ́ kọ́ lè máa rí nǹkan fi sẹ́nu o kọ́ máa fi bùkátà ayé tiwọn kọ́ máa fi pa mí o gẹ́lẹ́ tí mo lè kó wọn lọ sí ilé mẹkáníìkì kọ́ lọ́ máa kọ́ṣẹ́ mẹkáníìkì wọ́n dẹ̀ tẹ̀ tí ń ṣe wọ́n ti ń wà ojú ẹ̀ náà kú lọ́gà wọn ṣe pè mí sí tó fún mi pé wọ́n kó òun ní nǹkan àti alọ́ọ̀rì mu ó rí pé lórí burúkú làwọn ará bíi ẹ́. ṣé èèyàn ló gbé sókè ló gbé sókè gàgàgàgà láyé ìbà kò lè tó yẹn kò lè tó bẹ́ẹ̀ tó bá ti rí méjèèjì sí mú wọn lọ síbi tó ti kọ́ṣẹ́ kó lọ tó bá jẹ́ pò tọ́ ni àbí rọ́ ni wàá mọ̀ tó bá jẹ́ pò tọ́ ni sanwó wọn tó bá jẹ́ sanwó fún wọn kò ní jù bẹ́ẹ̀ lọ. iye tí ẹni kò má sọ tọ́lọ̀ ń bá lè ṣàwárí wọn fún mi tí mo ráyè mú wọn dí ọ̀dọ̀ àtàwọn àtọ̀gá wọn kí ogbọ́n jẹ lọ máa yanjú ọ̀rọ̀ ara wọn ní station ni. o mọ̀ nǹkan tí mo sọ fún ẹ ni pé wọ́n ló lórúkọ ẹni tó bá lórúkọ lọ̀wọ́ ń wá so tó bá ti débẹ̀ tó bá kó má lè láti má cause any problem or any alarm ṣàfihàn olówó wọn kí wọ́n get out so ti gbọ́ nǹkan tó kọ́ máa ṣe ni pé lẹ́yìn ìgbà yẹn dáhùn padà sábúlé tó ti mú wọn kò fàjà ó ti yé ẹ nǹkan tó lè ṣe ló ti ṣe yẹn torí kò lè máa jẹ́ kó máa fún ẹ problem. ìwọ ló ló ń kọ so bẹ́tà ìwọ ni ah, ìwọ rẹ mọ ríra o wá wọn lọ o. wo máa pè wo máa tiẹ̀ pè é lórí fóònù jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ ilé ìná kí n kọ́kọ́ mọ. kẹ́rọ má jẹ́ lè jọba fi ṣíkẹ́ẹ̀tì yẹn jọ ẹ̀gbọ́n mi yìí fẹ́ bẹ̀ mí o fẹ́ dúpẹ́ pa lọ́wọ́ mi ni ah, ah, kí lájọ rẹ̀ fúnra wa fún na. jẹ́ mi pẹ́ ah, jẹ́ mi pẹ́ yín ni kẹ́ni ṣe mí. ee wo ìyá kò sọ ń pẹ́ síbi yèmí àti ẹ̀ náà ni tẹ̀bí màmá ẹ̀ nìyẹn tó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà ni because ẹlòmíì rẹ̀ kò ní ṣe tó wà tó sọ tẹ̀ tó ní ṣe wọ́n pọ̀ tó máa dúpẹ́ lọ́wọ́ ṣe gan-an. ṣọwárì tó bá di bíi bífọ́ kọ́sẹ̀ tó parí ṣá èmi náà yọjú sí wọn tó bá dẹ̀ tún ẹni tó jọ ń torí ọ̀ ṣùgbọ́n sódà kò tètè sọ fún mi màá lè tè mọ bẹ́ẹ̀ sọ̀ṣẹ̀ máa tètè bẹ̀rẹ̀ rálẹ̀ rà. All right. All right. Take care, dear. Yeah. All right, dear. All right, dear. di ọkọ màá ní. ẹ̀gbọ́n mi àti ọ̀rẹ́ nǹkan. wọn ò wá bí láti jọ́ tó ti mú wọn lọ́dún yìí wọn kí ló dé. mo dáràn kí ló dé ṣẹlẹ̀. mo ní ewu wa láti ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀. ewu wo mo kàn dáwọ́ lọ́sí lọ kó tà ibi tí mo mú wọn lọ́kọ́ lọ́ máa kọ́ṣẹ́ nílé mẹkáníìkì ẹ̀wọ̀n bọ́ ṣe ń jí brain box bẹ́ẹ̀ ni wọ́n ń jí alọ́rì bẹ́ẹ̀ ni wọ́n ń jí fún láìsí mọ́tò wọ́n ti kọ́ ni ní mọ́tò lọ́ máa ń mi. ọkọ mi ní ìlànà ṣe báyìí bẹ́ẹ̀ lẹ́ni wọn náà mo dáràn mo dáràn mo dáràn ẹni tí a yẹ lọ bọ̀ wọ́n ti gbọ́ ọkọ mi àárín wọn.

ẹ dákun sẹ bí ẹja odò. ẹja odò wà ẹja odò gbọgbọ. ẹja tó panu odò kótó lè tẹ panu kànga o. odò gbọgbọ. ó tóbi gidi. ẹja odò. ọgbọ ẹ ẹ bá wa pa mẹ́rin. ó pọ. ẹ wí ẹ̀pà méjì wá kó mi èkó kébi mẹ́rin kọ. ẹ̀yin ọmọ ẹja méjì kíákíá. ayé kò dágbéra jù. ẹ tó wa fún mi ní asọ́tẹ̀ ẹ̀tì méjì. kò sí yìí ẹ lásán tẹ. kẹtọ bá mi wá é ok sikina sikina sikina. èmi náà ni mọ́ọ̀lù ọ̀rẹ́ mi. olúwa mi o irú ayé ah yóò ná mi náà. ibi ayé wa á dé. àwọn ọmọ rẹ̀ méjì lẹ́bàá ni mo mọ̀ ọ́ ṣe é ní ma bàjẹ́ owó tètè ni wọ́n fi mọ́. pè lámìbí mi. ẹ wá wá o lámìbí ó ní ibi. ẹ wá ń bí. wọ́n fẹ́ lọ tọ́ ní. kí ló ṣe kí ló ṣẹlẹ̀ ilẹ̀ ń tọ́ tí fọ̀wọ̀n wèrè yẹn wọ́n lè wọ́n lè tí mo ní pé kọ́ mi ṣe playbox láti jọjọ́ yìí tí mo ní kọ́ kọ́ fún mi wà lọ́dọ̀ ìyá aláya àwọn kan bí kan. Ah gbogbo yín lọ́jọ́ máa kó. ìyálàjẹ ah, irọ́ ni o wọ́n bí lò wíṣù ni o ah, wọ́n bí lò wíṣù. ẹ tó jẹ́ ẹgbọ́rọ̀ jáde madam ẹ rọra o àkọ́kọ́ tó ṣe kọ́kọ́ wà rèé o ah. nínú kó wà bí rí rárá. ìyálàjẹ ní kí ni. tíya ẹ ṣé ni ọrùn yín àti arín tó dàbí kí ni asẹ́tọ́ fi ń ṣe òjò. ẹ jọ gbẹdú sọ̀hún jàre ẹni tó bá ti rí yín àti mọ̀ kó lè ní ẹwọ nǹkan kẹ́kọ̀ọ́ ẹ̀ jẹ́ ìdásí nǹkan rárá. ẹ ọ̀gá ayẹyẹ akúda. wọ́n jẹ yín lówó àná. àtúntò ọmọ wọn fẹ́ jálẹ̀ two thousand naira owó ọtí mi ẹjọ́ ọ̀gá ẹ̀ nígbà ọ̀gá ẹgbẹ́ pos wa ẹgbẹ́ pos wa. ṣé ẹlẹ́rọ kò wọ́n lówó lọ́wọ́ àbẹ́yìn náà máa lọ ságọ̀ wa. ọ̀gá ìgbà tí ìná àgbélé mọ̀ báwo ṣe máa mọ̀ fóònù. ẹ bọ́ ọ̀gá ẹ ẹ bọ́ ẹ ẹ jọ ìjọba lọ́sọ̀rọ̀ ẹ bá jẹ́ kọ́pù jàre ẹ lọ síwájú ẹ bá jẹ́ kọ́pù yàrá ìjọba mo ti gbé mi ìyá ẹjẹ ẹ wò láì sí ẹfáǹsì láì sí kìdínápà ẹ ló máa lọ yàrá ìjẹ yàrá ìjọba ni pẹ̀lú lọ ẹ wò láì sí ẹfáǹsì láì sí ẹfáǹsì ẹ yàrá ìjọba ẹjẹ sí. Ẹ bá mi sọ́kọ̀ ẹ̀ bá yín máa wá gbowó mo bá mi sọ fún yẹn pé mo fi owó yẹn sọkọ ẹni tó náà fẹ́ fi owó wá fún mi òun ni mi tí kò bá mi bẹ̀ yẹ màá mú wa. ẹ wò mọ mi kì í ṣe pé ẹyin náà kúmọ̀ kúmọ̀ ìmọ̀ràn ń disturb mi ìdá ìṣe pé òun wọn láti disturb mi but wọ́n ti ń bèèrè owó school fees mo dẹ̀ fẹ́ sanwó school fees báyìí nǹkan tó jẹ́ kí n máa wá nìyẹn wẹ́mi dẹ̀ ti sọ́ọ̀tì wọ́n ti tù sósì ṣùgbọ́n irọ́ náà ni. ohun èmi náà kì í máa sàn máa mú wá ṣé o ti gbọ́ bá mi bẹ màmí ẹ̀ máa mú wá ẹ̀ máa mú wá. ẹ ìyá mi o ìyá mi o ìyá mi o ìyá mi o. kí ló dé? màmá àwọn méjì dẹ̀ ń wo èèyàn ọ̀daràn ni wọ́n àṣekú wọn wá sábúlé wá báyìí. lábẹ́bẹ́ kí ló dé. ìyá mi kí ni kò ní ṣe ìgbà mẹ́kò mi báyìí wọ́n tó lè gbé àkó mi ìpadàbọ̀ wa ọlọ́pàá ló gbé àpadà wà mí báyìí. mo tó bá fẹ́ sọ ni kò sọ. ó dùn mí o ẹ ìjàbíamọ o ẹ bá wa ìjàbíamọ tó bá ń kàbíamọ nílé ayé yìí ẹ má dùn ó síbẹ̀ lóòótọ́ wàá bí agbaniwọ́ tòótọ́ ìṣeré lọ àlọ́ ò lè mú lọ ò lè mú lọ ìkọ̀kan. ò lè mú lọ lásìkò tó yẹ kí ìfẹ́ ìtì jẹ́ wọn ọmọ wọn ló fẹ́ wọn ọmọ náà ò lè mú lọ bìkan ò lè mú lọ. mo mú ọmọ mi lọ lẹ́nìí bẹ́ẹ̀ni mo mú ọmọ mi lọ jọba ibi bí wọlé alábí báwo ni ẹgbẹ́ mẹ́ta ọ̀yá wọlé kó lọ kẹrù ẹ ètú ìyá ìbàtì ẹ̀jẹ̀ tó mo mú ẹ lọ lónìí mo mú ẹ lọ lónìí kó lọ kẹrù ẹ jákè rí ẹkọ wọnú lẹ́yìn kó lọ fẹ́ lọ kẹrù kan wàá lè kọ tí màá ṣe fún ẹ. àbíkọ́ bá kì í ṣe mi mo bí ẹ ọyà lọ wọlé kó lọ kẹrù ẹ mo mú ẹ lọ mo mú ẹ lọ lẹ́nu. mo lọ ni mo sọ fún ẹ mo lọ máa pariwo gbọmọgbọmọ ní ẹ lórí. wàá pariwo gbọmọgbọmọ ní ẹ lórí sọ ma pé nínú ilé mi ló wà tó fi lóyún ọmọ àlè sàdé ọmọ rẹ láńbébé lọmọ tèmi tó fi wá dálé mo sùn sílé yín tí mi ò dẹ̀ bínú tí mo ní kí n mú ọmọ yìí lọ kí n lọ náwó lé lórí kí n tọ́jú ẹ̀ kó jẹ́ èèyàn gidi lọ wá ní àsìkò ìlọ́fẹ́fẹ́ ìtìjú fẹ́ jẹun rẹ̀ tí n bá ní kí n ṣépè fún ẹ kí n fi ọmọ ìgékùnlé ẹ lórí ò ní jẹun rẹ. àìró ah, ló pa. ọmọ yìí wàá gé kábàámọ̀ jẹ lórí ẹ. àìró ló pa. ọmọ rẹ sàdíà yẹn kì í ṣe tèmi tèmi lélẹ́yìí àdàbí tó ẹ pè kọ́ ni mo bí i tó bá jẹ́ mi mo bí i wàá gé kábàámọ̀ jẹ lórí ọmọ yẹn. ó di ti ẹ gbọ́mọ gbọ́mọ ẹ wá gbọ́mọ gbọ́mọ wọ́n ní wọ́n gbọ́mọ tí bá gbá ojú ẹ ìyá ìgbòlódé gbọ́mọ gbọ́mọ ni ẹ máa lọ máa lọ ẹ gé kàbá mọ̀ jẹ́ fún tẹ́ ẹ̀dínwó yìí kò tí ń lọ. irọ́ ló pa ìwọ kọ́ ló dẹ̀ jẹ́ lé lórí ìwọ kọ́ ló dẹ̀ jẹ́ lé lórí. tí bá gbẹ lójú ṣe bí wà náà ṣe gbọ̀rọ̀ fẹ́ lọ gbẹ lẹ́nu kí ló fẹ́ lọ gbé ìgbà tó wúlò fún mi ọkọ̀ kọ́ ṣe kó débi kó ló fẹ́ mú ẹ. wọ́n pariwo lè lé lórí ni tọ́ bá pẹ́ kò lọ ah, tí ẹ ní mò ń ṣe lábẹ́bẹ̀. ẹ ṣe tèmi o ẹ ṣe tèmi. tí ẹ ní mò ń ṣe. ẹ wò sẹ́ńtìrì ẹ wò ẹ má pè mí ẹ̀yin ìyá ẹ̀ sàbí àmọ́ àbí àgbà nìyí ìyá alámẹ́bẹ̀rẹ̀ èmi ò sínú mọ̀lẹ́bí ìmọ̀ wọn rí àtọ́ o ẹ dákun ẹ ṣeun ẹ jẹ́ kí n mọ̀. Ogele yóò yàwọ́ ìgbà tó ń dún tó ń dán ìbàjẹ́ lè kò ní àjọ máa lọ ibi tí mò ń lọ ìdájọ́ máa ń lọ ní. ẹyẹ lè lè mí. ẹyẹ lè. ẹyẹ lè bùbù wà ló fẹ́ ká ṣe báyìí. ẹ ojúfẹ́ kẹ́ ẹ ṣe ni pé ìyá mi yẹ máa kó tẹ̀lé wa ah. torí kó ló bá yẹ mi jẹ níbi tí mo wà yìí ajẹ́ kó tọ́ mi dáadáa. o fẹ́ ka mú mi yẹn. báwa. màmá ẹ tẹ̀lé wa báyìí. ẹ ẹ. màá wá bá yín lọ. ẹ bá lọ tí bá fún yín lẹ́gùn fà ọ̀rọ̀ yóò dé gbó. Ah, ẹ jọ ọ̀gá. ó yẹ ẹ̀rẹ̀ bí ọ̀dà rẹ̀ wò. ẹ jọ ẹ jọ. àwọn ẹja kẹnu mi torí ọ̀rọ̀ tó la máa lò fún yín ẹni ṣo. ẹ jọ. bàbá ìjọ àárẹ̀ kì í yọ. ẹ bàbá rẹ̀ ẹ fẹ́ yọ. ẹ fẹ́ mi. láì sí yọ.